Thank <laughs> you. léni sí i àti ṣerú èyí sí o èròǹkà ń bẹ lọ́kàn ọmọ ènìyàn. ọmọ ènìyàn bọ́ máa ráyé bá jí wọn a máa wòye ẹni ńlá bíi kó ṣubú bíi kó ṣubú àìní ṣubú èèyàn nígbà. ẹ̀rí sì pa mí ẹ̀rí pè mí gan ti ẹ̀pẹ́ tí mo fẹ́ wí. sit down stand up sit down stand up sit down ní bàbá wà kékeré tá a bá sùn léèwé ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó àwọn bá wa lò ó. mo sọ mo láyè ń bàjẹ́ sí ó ń burú sí ni ṣé ìmọ̀ tí mò ń wí ṣé ìmọ̀ tí mò ń sọ. tí wọ́n ní ọ̀lẹ ìdí màmá ìlú wa bí káínkáín. o kò lè má rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ àkùkọ ti fogborí ẹ̀ lẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ nígbà bá ń wí tá a bá ń pariwo tá à ń fẹ́ fún tó o tẹ́ ẹ rò pé àmọ́ tá à ń sọ àmọ́ tá à ń sọ ẹ já máa tó kíra wa kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. ẹ lè ẹgbẹ́ jàre olóhùn ní ọ̀sábàárì ò kọjá ìjọba ní ọjà ìyájọ ránṣẹ́ tó ọ̀sábàárì ìjọba ní kiri ẹ̀ ìyájọ ránṣẹ́ pológun àgbò dúdú ní bàbá wa fi bọ̀ ọ̀sábàárì ewúrẹ́ dúdú bàbá wa fi pológun màrímà kọ́gun ìbàdàn dúdú ìlú àjàyí ìlú kíkúnlé ìlú ògúnmọ́lá olódò òkùnkà ìlú ògùn ọ̀pọ̀ kẹ̀kẹ́rẹ́ bí ìjà àgbà náà ògúnmọ́lá jòkó bá fẹ́ lómi lọ. Ah, ìbíkúnlé ńlójókòó bàbá ẹlòmíì lọ ẹ tún kó àbọ̀ o tí n bá rí tó bá kà mí láyà tí n bá wá rántí irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ní ìgbà kan rí ọba Ọọ̀ni Ifẹ̀ àná bàbá wa àwọn bá lọ sí àjò àti emir Kano ààrẹ wa tó fipò sílẹ̀ Muhammadu Buhari ìníbẹ̀ níjọba ológun ni wọ́n bá ní wọ́n ṣe lè jáde láì gbàṣẹ lọ́wọ́ orílẹ̀-èdè pé wọ́n jáde ni wọ́n bá ní kí gbogbo àwọn gómìnà o ẹ pè àwọn ààrẹ o ẹ pè àwọn ọba yẹn ẹ bá wọn sọ̀rọ̀ ni wọ́n bá pe ìpàdé síbàdàn gómìnà ológun tí sì ń bẹ nìbàdàn ẹ mi létí orúkọ orúkọ rẹ àmọ́ ẹ pa mi lórí o èyí tẹ bá mọ̀ ń gbà náà ló bá pè pàdé gbogbo lọ́balọ́ba bá àmì aláàfin ọ̀yọ́ ń bẹ ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ ṣàgbé ìpínlẹ̀ ọ̀yọ́ náà wọ́n pe tògùn náà wọ́n pe tèkó wọ́n pe ti oǹdó ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbà náà ó kó ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀ṣun tò ní papọ̀ ìní bá pè wọ́n ìní gómìnà bá fi ọ̀pá tilẹ̀ ní bá ń tu ní bá ń tu jẹ́ǹbẹ̀ wọ́n kọ́ kìí ṣe jẹ́ǹbẹ̀ wọ́n ní bá ń tu ní bá ń tu bí ejò bàbá mi olúbàdàn àṣà ń kẹ́ ọ̀run rẹ̀ rẹ̀ o bàbá òsì gbé yìnbó èyìnbó ọ̀gbọ́n yorùbá mo yẹ tá síra wọn tí bàbá bá wà ń lọ sí ìpàdé torí pé bàbá wo ògbóyìnbó wọ́n ti wá mú ọ̀tún kọ́ọ̀tù wọn ọ̀párìndé kọ́mọ ẹbẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà pàjọ olúbàdàn wọ́n sàdí tí wọ́n sàdí tí ń tu bí ejò tí ń tu bí ejò ọ̀làdàpọ̀ ọ̀làdàyọ̀ púpọ̀ ọ̀là ẹ̀ṣẹ̀ gan ni ní bá ń tu bí ejò ní ìtura jírásàkì bo èkó ní jírásàkì ti lùgbà ní bá ń tu bí ejò bàbá bá ní ọ̀tún èmi láláà ṣe èmi ló láà ṣe tí ń tu tí ń tu sí wa lójú bàbá ọ̀ọ́ni wọn lọ́sẹ̀ èmi àlọ́ ní ṣe wọn lọ́ọ̀ ní jáde kọ́kọ́ gbàṣẹ́ ẹ̀yìnbó lọ́ọ̀ lílọ tí ọ̀gbàṣẹ́ ọlọ́ọ̀lú òyìnbó ni Olúbàdàn kan dìde ni ọ̀ọ́ni ọ̀ọ́ni jáde kọ̀ gbàṣẹ́ lọ́wọ́ àtúlé wa lórí ìbá pàlọ́mú lọ́wọ́ ọ̀ọ́ni sì lójókòó ìlú kọ̀gbọ́ràn lù bí Olúbàdàn ṣe bínú jáde nu Olúbàdàn rí àṣẹ in short wípé ọ̀ní jáde ìlú kò gbàṣẹ ìlọ́wọ́ à ń pariwo lé wa lórí bólúbàdàn ṣe lọ́nu Olúbàdàn àbẹ́ ẹ̀ máa gbà mí <laughs> ọ̀ní jáde kò gbàṣẹ ìlìkìní rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n tún lé ọba rẹ̀ lórí torí kakítọ̀ ọ̀wọ̀ ṣe fọ́pá ló mọ́ ẹsẹ̀ pé àwọn ológun máa ń lu ọ̀pá pé ọ̀pá ló mú lọ́wọ́ lù ú kò gbọ́rọ̀ kọ́ bà lè máa gbọ́rọ̀ <laughs> orísun Yorùbá nù o irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ẹ̀gbin báyìí ò sì ṣe máa ṣẹlẹ̀ ṣùgbọ́n jọ́ náà lọ́hùn gbogbo gbogbo ọba ṣe pọ̀ tó abá olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba sànkẹ́ abá ní ìrókò tó dúró gbaye ẹ wá já wo fídíò yìí ẹ já wo fídíò yìí ṣùgbọ́n ẹ ẹ pàtàkì èèyàn fi sọwọ́ sí mo ní ẹ wá kódà tó bá ní káwọn ọba wọn máa fò ẹ jẹ́ wọn ó fò ara ń kan bàbá lọ́wọ́ ṣe pé ìdájọ́ ilé ẹjọ́ kò fẹ́ fọ́ ọ ibà mi ẹbọrọ òwú ara ń kan wọn lọ́wọ́ bàbá Peter ara ń kan bàbá Peter lọ́wọ́ àwọn ni bàbá Àtíkù àwọn ni bàbá Peter ara ń kan wọn lọ́wọ́ ara ń kan wọn lọ́wọ́ ẹ wá gbọ́ nǹkan o ẹ já gbọ́rọ̀ ibà mi o ẹbọrọ òwú ó fàtòyú o. ẹ jọ̀ọ́ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Mm-hmm. ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ fò ókè ẹ fò ẹ fò ẹ fò ókè. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nílẹ̀ kú otu òjìrè ni ibà mi. nǹkan méjì là ń bọ̀wọ̀ fún. ẹ máa gbọ́ kí ni nǹkan àkọ́kọ́ sà. ọjọ́ orí ọjọ́ orí àti ipò ọjọ́ orí ọjọ́ orí gómìnà ní ipò ọjọ́ orí ipò. tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣì ń ṣe gómìnà tó bá ṣe tí ò bá ṣe gómìnà mọ́ even gbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. ibi ẹ bára yín dé òwò. tó ẹ jẹ́ kí a gbé àṣà wa. a gbé lárugẹ. àṣà lẹ́lẹ̀ ti gbé lárugẹ ìta gbangba yìí. ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ àṣàlẹ̀ la sì gbé lárugẹ yìí ibẹ̀ bára yín dèrè o àníyí káyé kò sínú yín mọ́ ibẹ̀ bára yín dèrè o àníyí káyé kò sínú yín mọ́ kọ̀tàn ibi tẹ́yìn ọba wa tẹ́ ẹ bára yín ibi àkóúnjẹ lèmi àwọn alálẹ̀ lọ́rẹ́ mi wá ìṣẹ̀dá yorùbá ìpìlẹ̀ lọ́rán mi wá láti wá kìlọ̀ fún yín ibi tẹ́ ẹ bára yín dénú àwọn ọba tí ń lé kọ́ńtíráàtì kí àwọn ọba tí ń lépò kí wọ́n lé kọ́lẹ́sàn kí ọba ibi tẹ́ ẹ bára yín dénú wọ́n gbẹ́ fílòfù báńdà láwọn fídíò wọ́n gbẹ́ fílòfù bọ́bọ̀ bá ń ṣe dùdùdù lórí àwa ìgbẹ́ bá ṣe kíkọ́ ní nǹkan káàsù á ṣe ràǹdùràǹdù lórí owó mọ́ wọ́n fi ọjọ́ bọ̀ òun wẹ̀ṣẹ̀ àwúre sóòdò lódùmarè ẹ wo dìgírèsì eléyìí ẹ dìde gbogbo wọn náà sì dìde láìsí pé wọ́n yọ̀bọ sí wọn sọtán sọtán gbogbo àwọn ọba náà sì dìde ọmọ ṣe o àbí wọ ọlọ́run ọba tó bá dásìkò tọ́lọ́run láyé lò mọ́ báyọ̀ ó sì rí nù nínú àlùkùrán gẹ́gẹ́ bí mùsùlùmí tèmi wàlẹ̀ asri iná lè zánà láfi ọ̀sì tó bá dásìkò rọ̀lẹ́ ayé ọlọ́run ní gbogbo èèyàn ọmọ ọbẹ̀ nínú òfò àwọn mùsùlùmí wá ní pé wà nábì sátàmánà ilẹ̀ ilẹ̀ dínà àmọ̀nù àyàfà àwọn tó gbọ́ lọ́n gbọ́ lódodo wà nílùú sọ́ọ́lì àtẹ́ǹsíṣẹ́ rẹ̀ kì í wá ṣèyún nìkan wọ́n tó wá ní wọ́n ń sọ̀rọ̀ òdodo wọ́n tó wá já wọn onísùúrù tí èsì àwọn ọlọ́kànjúà tó gbé àbá wọn ní ìrókò ni. ìdènà ìbéèrè náà ni ọba náà ni ẹni bíi súkẹ́súkẹ́ ọba súkẹ́súkẹ́ ọba tíkẹ́tẹ́tẹ́tẹ́ ọba àti ẹ̀wà amẹ́yẹ ọba tá a ní mọ́ nígbà ẹlòmíì gan ọmọ ẹ̀ńtọ́jọba lé lórí nígbà tó bá ti ń gbé chéènì ọrùn ọba yorùbá ń gbé chéènì ọrùn àbùkù ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ni máa ń gbé chéènì ọrùn ọba èèlò chéènì tẹ́ ẹ̀ bá rẹ́lòmíì sọ fún yín ààrẹ òpè tán sọ ọba tí bá ń fi chéènì ọrùn ẹlẹ́wọ̀n ni èèwọ̀ ni ọba èèlò chéènì èjìgbà ìlẹ̀kẹ̀ lọ́ba máa ń lò ìlẹ̀kẹ̀ olóyè kò gbọ́dọ̀ yọ kọjá àdodo rẹ̀ tó bá pọ̀ jù yóò dé odò okun rẹ̀ ṣùgbọ́n èjìgbà ìlẹ̀kẹ̀ yóò dé orúkún ọba nìkan ló lè lo ilẹ̀kẹ̀ tó lè dórúkún nǹkan náà gbogbo náà ti ti lò nígbà tí sófin à jẹ́ tó lóye lè lò ìtọ́ba lè lò àmọ́ bí ilẹ̀kẹ̀ ọba lè dé ẹ wà gbé góòlù pọ̀npọ̀n sọ́run ó sì ń lọ àṣetábá sì wè ojú oorun wọn ti ń gbàtàn ojú oorun ló ti ń gbàtàn ni wọn sọ fún jókòó. <laughs> ẹ ṣe aláàfin àtẹ̀dọ́ ọ̀run rẹ aláàfin ní ọba wíwẹ́ kẹ́ ẹ dìde ní òní kó dìde. ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde ẹ̀yin kan bó ṣe jájú ẹ dìde ẹ̀yọ́mọdé yìí ẹ dìde ẹ̀yọ́mọdé yìí ẹ jókòó jókòó. kò lè ọ̀yà jump <laughs> what am I I am jumping. ẹ jọ ẹ jọ nílẹ̀ káàárọ̀ òjìire. ilẹ̀ ojú òjìire ni kì ṣe káàárọ̀ òjìire. nǹkan méjì la ń bọ̀wọ̀ fún among others. kí làkọ́kọ́ ibà mi o. ọjọ́ orí ọjọ́ orí àti ipò. ẹ gbàgbá lóòótọ́ àti ipò. gómìnà ní ipò tó ju ti ẹni ọba lọ nígbà tó bá ṣì ń ṣe gọ́vnà tó bá ṣe tí ò bá ṣe gọ́vnà mọ́ even gbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. so ẹ jẹ́ kí a gbé àṣà wa. lárugẹ. a gbé lárugẹ. àti gbé lárugẹ ayé ti rí báyìí. ọ̀dà báhùn ọbẹ̀ tà báhùn oyisi báhùn gbogbo ayé ti rí pé Ọbásanjọ́ ti bá wa gbàṣà wa lárugẹ o ẹ̀yin ọba ẹ dìde ẹ òkè ẹ yín àti gbàṣà wa lárugẹ. ọmọ ah! sí o ah! àtẹ̀dá ọ̀run rẹ̀ rẹ̀ o. Lámídì ọ̀run rè o Adéyẹmí o <laughs> àtàndá ìtàn ilẹ̀ ẹ̀rẹ́ o. sẹ́ẹ̀tì ríbi abáyédé à ń sọ fún yín sẹ́ríbi abáyédé ṣùgbọ́n tí òjò dùn mí arọ́ kan bàbá Ọbásanjọ́ o sẹ́ẹ̀mọ̀ pé bàbá Peter bàbá Àtìkù ni ìdájọ́ ilé ẹjọ́ sì ń kan wọn ah, ah, Ọ̀dẹ́dìláyọ̀ ni bàbá o sẹ́yìn mọ̀ kí wọ́n sọ pé àwọn lè bá Tinubu sí tẹ́ta ló pè yín Tinubu ó pè yín kí ni sẹ́yìn wọlé àti ọ̀rẹ́ èjì dáàdì bàbá ẹ sinmi ẹ ti dàgbà kéèyàn bá àwọn ọba wí ìbéèrè tá a béèrè ni pé irú àwọn ọba wo irú ìtẹ́wò wọn jókòó lé lórí irú àwọn ọba wo. a mọ oyè téèyàn bá jẹ àti tá a joyè lé lórí nígbèmíjà àrí òpìtàn tẹ́ bá ti ń gbé àlọ́ bọ̀ mò ń dá wọn padà ní ẹ fi sọ mí di oníbodè ilẹ̀ Yorùbá pé dá padà dá padà oníbodè ilẹ̀ Yorùbá ń bẹ àwọn ọba wa nu lódìgbà àwùyọ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ kábùkù ni nígbà bàbá lọ sóde tí ń dùn àrùn oúnjẹ táwọn bá ń jẹnu wá yọ̀m yọ̀m yọ̀m ní gbangba àwa ìgan tá a jẹ́ nǹkan kan tá a jọ ọmọdé tó gbọ́ dálákọ̀ ọlọ́run ni wa ẹ̀rí mi pàtí kan kí n máa fò kiri pẹ̀lú tí mo gbé lọ́wọ́ tí mo gbé rí kí wá ní àmọ́ ń lọ àmọ́yá àwọn èèyàn tí ó pè mí tí ì ráyé dára dé òsì lẹ́yìn ẹbí tẹ́ bára yín dénú. mo kí bàbá mi o lára àwọn ọba aládé nílẹ̀ Yorùbá bàbá mi Akínlẹ̀rìn Ìjẹ̀ṣà bàbá ti kàn sí mi lórí ọ̀rọ̀ yìí wọ́n wá fíláàṣì mi báàkì pé bó ṣe bẹ̀rẹ̀ nígbà ayé Bọ̀dé Thomas àti Aláàfin Adéníran Adéyẹmí kejì àtàwólọ́wọ̀ ńgbà náà ni Awólọ́wọ̀ náà ṣerú ẹ̀ sí Àwùjalẹ̀ Ìjẹ̀bú Àwùjalẹ̀ Ìjẹ̀bú fi ré kí ló gbẹ̀yìn ọmọdé burúkú òbójú wẹ̀yìn táwọn ọba bá dúró déédéé lórí òótọ́ kìí sáwọn ọba alákùnrin jẹ o sọba tí ń bàṣà jẹ o ọjọ́ ilé orò jẹ́ ilé eégún tó gbé ìrántí ẹ̀ ní fi ń tayí ṣe ti rí báyìí. ẹ rí i pé lánàá ìgbà tá à ń ṣètò tàkọ́kọ́ wọn ò flag mo fẹ́ gbé nǹkan lọ́wọ́ mi èsì kan bí tí ò yẹ kó kàn ẹlẹ́ẹ̀kejì wọn flag wa dáhùn ṣe ti rí gbogbo ariwo tá à ń pa tá à ń pa tá à ń pa ẹ̀yọ ọba ẹ̀ dúró déédéé wọ́n ẹ wo bí ẹ ṣe tírẹ́tì wa tó tá a sì rẹ́rìí táwọn èèyàn sọ pé wọ́n wáá ṣe àmì wọ́n wáá ṣe alámì ilé mi ìrọ̀bà yorùbá kan báyìí kó gbèbè pé Laji Abbas àmọ́ gbọ́ nǹkan báyìí wọn ò gbọ́n tó go viral. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àtẹ̀yìntẹ́jọ́ lólùfẹ́ wa mo dúpẹ́ gidi gan pẹ̀lẹ́yìn tẹ́ ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún wa pàápàá mo dúpẹ́ lọ́wọ́ àkàndọ́rọ̀ awíkoko nígbà ọ̀pọ̀lọpọ̀ pè mí à orí ètò Awíkoko làwọn ti gbọ́ àwọn ti gbà kàtà bẹ́ẹ̀ ni àtọ̀sí pé mo sọ lórí ètò mo túmọ̀ máa ṣe short video sí torí pé kò sí nǹkan mẹ́rin pé èmi eré sí first alarm pé nǹkan kan mi ò ṣe rí mi ò dẹ̀ ní ṣe torí èmi tara mi ṣùgbọ́n irú ẹ̀ ṣẹlẹ̀ ká wá dákẹ́ ká má jẹ́ ká yọ ọgbọ́n wa ní à nígbà ọ̀ṣẹlẹ̀ kò bá ti pariwo ta apariwo náà ni o èmi ẹ̀rí pé mi fúnra mi sọ pé mo mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe léwu mo sì mọ àwọn ọ̀tá ìlú àwọn ọ̀tá Yorùbá tá à ń bá dì ẹni ẹni àǹgù ni ọṣẹ ti lè wá ṣùgbọ́n lọ́ọ̀ba ní sọ wa nígbà mo kò jàǹbá ọkọ̀ ní twenty twenty one ọdún kejì sẹ́yìn ọdún méjì àbọ̀ ìbá àwọn tó ṣiṣẹ́ wọn lára àwọn tí wọ́n mọ̀ sí Ìlọrin ìkan náà ni mo fi ọba tó dáyé lọ́rùn búra ọ àpà wá jáde àwọn èèyàn sọ ẹni tá a bá kàn ń dákẹ́ tá a bá ń dákẹ́ mo fọba tó dáyé lọ́rùn búra ẹ rántí pé ìyá ọlọ́sùn kan bẹ tí mo máa bá gbé tó ń gbà kan ajá ìrátò Adébísí nígbà ọyá ìyá yín gbà tí mo mọ̀ ó fòótọ́ ṣiṣẹ́ ọdẹ ń ṣiṣẹ́ kì í ṣàjà àwọn èèyàn pọ̀ táwọn èèyàn dẹ̀ ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ọ wá lọ fẹ́ onílà wà nílà àáfà tó lọ fẹ́ ó wá di wípé dọ́bà gbàṣẹ́ òfa charging ilé ìwà máa pè mí wọn ò sí sí òun o tọ̀wọ́n máa pè mí wọn ò sí sí òun màá pa program ẹ̀ àwọn èèyàn ó tó pẹ̀ mí yọ ṣàtúnṣe yọ bá wọn ṣe iṣẹ́ tí n bá dá sí yọ bá wọn èèyàn ṣiṣẹ́ mo wá ń gbọ̀ ya máa rí i pé ayé ń wù ju ọ̀run lọ aláàjì kan dẹ̀ ń bẹ ọmọ ọ̀fà ni aláàjì abdulhakeem eh, ọlálọmí mo wá pè wọ́n tó báyìí báyìí báyìí báyìí ẹni náà ṣe wàhálà púpọ̀ ṣùgbọ́n a rí i pé àáfàá tó fẹ́ nígbà tí ìyá ọlọ́sùn lọ fẹ́ àáfàá ó di wípé wọ́n ti rí gẹ́gẹ́ bí ìjẹ débi pé wọ́n kọ́lé ilé ọ̀nà nǹkan gbogbo ilé tá a bá fi tọ́ ma ìrì ní òwò tó pé wọ́n gbéra wọn lọ tọlọ́pàá wọ́n di kóòtù lé lórí báyìí náà kí n máa fẹ́ sọ bọ̀ nígbà mo wá stop pé mi ìbá wọn gbé prógáàmù mọ́ làwọn àáfà ìwà jáde ní wàá lọ fi santi wọn sà tí mo fi lásìdẹ́ǹtì gbà náà ájàràtọ̀ adébísí gangan ló fẹ́ máa ara rẹ̀ sọ fún mi nígbà tí wọ́n jọ rẹ́ dá olóhùn sì kìlọ̀ fún gbà náà pé wá tí Lájí Abbas bàbá mi gbé ètò mọ́ ẹ̀ fi ilẹ̀ rárá soro lé kíní òun wọn ti ọkọ ṣe kan gbà yẹn tí mo fún èmi mọ̀ mo sì lọ bá pé àyè máa lájà o kásajẹ́ ẹ̀ lóko akíndélé akíndélé ta ẹ akíndélé ojú agbẹ́yìn á ń bọ̀ máa bọ̀ máa bọ̀ ìyìn tilẹ̀ kókó

máa bọ̀ bí ọ̀tẹ̀ lọ́lẹ̀ tó bá ti jókòó ni wàá tó lè tẹ̀. àdàwọn gbogbo nǹkan tẹ̀ bí nǹkan yàtẹ̀ lọ́lẹ̀ àtẹ̀kùnmẹ́tọ́ nínú wa àtàgàǹgàn ẹnìkan ìrọ̀ níbo ni kíni títẹ̀ rẹ̀ wá síbẹ̀ náà kọ́ ni tí ọba ti ṣe lọ gbé mi gba yẹn púpọ̀ nbẹ gbé yẹn padà lọ gbé tẹ̀yìn yẹn tàbí kó gbélé kó wá tẹ́lẹ̀ lọlẹ̀. ìní wọn wá sọ ńgbà náà wípé ìwọ lòjá mọ̀ bẹ̀rẹ̀ ìwọ lòjá bẹ̀ ìtàn bá sọ̀rọ̀ ògúnmọ́lá la fẹ́ máa bá lọ pé òun sọ fún wọn ń gbà wọn wọ́n sì fi sa nǹkan gbà náà nígbà tọ́rọ̀ ìjàmbá mọ́tò ń ṣẹlẹ̀ mọ́tò náà lọ parẹ́ látìgbà yẹn inú ìjà lé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti yẹ ká lọ ṣiṣẹ́ ìwádìí máa gbé yẹn náà bọ̀ gbé kan mọ́ dàmí láàmú ọmọkùnrin inú ìjà lọ fi ṣiṣẹ́ ìwádìí ọjọ́ kọkànlá tá a ra ọkọ̀ náà ni akànjà ń bọ́ ọkọ̀ tó ṣe pé dókítà ní pé tóun bá léètì ìṣẹ́jú márùn-ún ni níta àárọ̀ ìkọlà bàbá pé tóun bá fi lè léètì ìṣẹ́jú márùn-ún péré pé mi lè survive ẹ̀ èmi ò lè survive ẹ̀ bí mọ́tò ṣe ń wọgbó lọ ó gbókìtì lẹ́ẹ̀mejì mọ́tò kan ń bọ̀ òun ti rí ọlọ́run fẹ́ ni yẹn kẹ́mi ó sì ké àwọn ń lé bí mọ́tò sáàsì ń lọ nígbà mọ́tò gbókìtì mọ́tò tó tó gbókìtì tó tó dìde padà ó tó wá fẹ́ lọ jáde sí títì gbogbo ẹ̀ lákúfihàn wá ṣùgbọ́n lọ́n ṣe wọ́n sáré gbé mi lọ sí hospital wọ́n gbé mi kọ́kọ́ gbé mi lọ sí police station yanu fa láti ibẹ̀ wọ́n fọlọ́pàá tẹ̀lé wa fi lọ sí hospital gbà náà lọ èmi fúnra mi mọ̀ pé sẹ́tà ń ṣe ni mo dẹ̀ mọ àwọn èèyàn bú ṣùgbọ́n ọmọdé wọn bùrùkọ bojú wẹ̀yìn wọn rò pé òjò lójú rẹ olúwerè ń jà tí mo lẹ́rìí ni ẹni tó sọ ṣàlàyé nígbà àárín wọn rẹ́jà lòun náà tó lè fọ́sà òun mọ̀ ó jìn inú ṣùgbọ́n gbà wọn wá ṣe tiẹ̀ fún tìbáwa náà ní àràbò owó mọ́ ojú tìrókò lẹ́yìn ìgbà lamọ̀ ní stúdíò wa yìí lamọ̀ tó wá ń ṣe lóníbodè mọ̀ ni ojú tó lé ọba mi káwọn ará ilé wọn kí wọn kújọ tó o mọ kéèyàn rẹ ti tẹlẹ àǹfààní láti mọ àwo ètò yẹn tó wà ìtàn yorùbá zan taiwo nítorí náà nù kí n pe ẹka alẹ kújọ mẹ́ta ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ọ má bínú ó dénú yín ó dénú yín ẹ ẹ lè wá pò ní sínú ẹ̀ka sọ pé rárá ẹ regret ẹ má bínú tẹ ẹ wí ah, ẹ ní sọ bẹ́ẹ̀ ẹ sọ ah, tọkàntọkàn ẹ ní regret pé ẹ wí bẹ́ẹ̀ tó àdúpẹ́ ẹ wá já wò ó ìran kanu ojú tó lé ìwọ́n náà mọ̀ rí gbogbo sinimá tí ń lọ pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ ba ìtàn wa jẹ́ mo ti ti wá palẹ̀ mọ́ ìmíì lónìí ẹ rí i pé ńgbà tí wọ́n ń fa ọ̀rọ̀ a ní kí wọ́n jáde wá kó wá lójú kí wọ́n já gba hall ojú tó lé hmm. wọn ò jáde wá gba hall níta wá rí ni pé wọ́n lọ gba hall fúnra wọn wọ́n wá fẹ́ sọ ìtàn Ìlọrin àgbélẹ̀rọ á gbọ́ ìtàn á sì tó gbá láàyè ojú tó lé ìta ṣe máa gùn mí tí n bá ti rí ọ ìta ṣe máa bí mi inú. àwọn ó bàbá mi o. ọmọ pa a challenge wọn tó mọ̀ létè wọn yí pé hmm. tí wọn bá tó bẹ́ẹ̀ wọ́n wá kò mí lójú lórí ìtàn Ìlọrin tírà ni o ìwé ni o tó bá fi wọ́n lọ́kàn balẹ̀ pé Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá ó jáde wá ojú tó lé ẹja sáré lọ sínú sinimá àsọrí ah, ẹja lọ gbọ́. àlùkò rẹ̀ náà àti bó ti tó nú ọlá rẹ̀ èyí tí í ṣe àti ṣe tí í ṣe pẹ̀lú àwọn ènìyàn. ọba best ọlọ́wọ́ sàlékún dáadáa ní kúlẹ̀. torí tẹ́ ẹ fi ṣe ọ̀rọ̀ tí ó lè sọ báwo ni abáwa ah, onímọ̀dáhì bá a ti mọ olúwa sí inú àwọn tí ọlọ́run ní tó fi kẹ́ lọ́rin inú ẹlẹ́wà sẹ́rí lọ́rin yìí hmm. gbogbo nàìjíríà ni mo wí kò sí ìlú tọ́lọ́hún tọ́wọ́ àmọ́ òhùbù tó lọ ni ìlú tí azu rẹ̀ tó lọ ni láti ilẹ̀ haúsá èdè gbogbo ilẹ̀ yorùbá èdè ilẹ̀ yìbò kò sí ìlú kọ́dà kò sí ìlú tá a lè gbéṣẹ́ gbé ẹ̀ lọ ni inú tọ́lọ́hún fún wa ń èmi yẹn sì sọ̀rọ̀ ẹ. tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní nàìjíríà bọ́mọdé ọ̀bá dóko bàbá ẹnìkan rí yóò ní oko dáàd mi ló tóbi jù màdúgùrì ọlá ń bẹ fún wọn islam ń bẹ fún wọn ní broad tí èèwọ̀ kánò káti ẹ̀ tó wá sọ pé ìlọrin gan ti ń forí balẹ̀ fún sokoto nígbò ó ṣòro fún wọn nílọrin láyé abdulsalami wọ́n sáré lọ sí sokoto ẹgbà wá o náà fi hmm. fi àwọn ẹmíà mẹ́tàdínlógún sọ́wọ́. ẹmíà mẹ́tàdínlógún láti sokoto. bẹ́ẹ̀ni hmm. ogun lè gbogbo wọn lápá o apá gbogbo wọn pakúpa tí èbá sàwọn alábọ̀dé tó gbà bọ̀dé ìjọ ńlá àbá kọ́kọ́ gba Ìlọrin gbogbo eléyìí wọ́n mọ̀ wọn ò ní fẹ́ sọ sáwọn Fúlàní ò ní ní lọ́wọ́ ni hmm. ẹ wá mọ̀ gbọ́ mo sì ń bọ̀ mo sì ń bọ̀ mi tí dé. bọ́ ọ rírú ẹ̀ ni o mú wa má bẹ ebu torí bá a bá ń ròyìn obìnrin kan tó dáa níwájú yìí tí ò dáa ìyá ni ó yọ lẹ̀. wọ́n ní tá a bá rírú ẹ̀ àmú wa nínú tá a bá sọ nípa ẹ̀sìn àwọn ìlú tó ju Ìlọrin lọ tẹ́ wọ sáríà ó ń bẹ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àgbogbo àwọn àáfàá gbà pé Ìlọrin ni mẹ́kà wa kí mo wí. Ìlọrin mẹ́kà wa ń lẹ Yorùbá. ẹ ṣùgbọ́n ká sọ pé ní Nàìjíríà kò sí irú Ìlọrin àlọ́ lè yan pa Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ táwọn ọmọ Ìlọrin Sókótó wọn ọmọ dákọ Borno ni wọn ọmọ dákọ Zaria àwọn ọmọ dákọ Kano wọn ọmọ dákọ bí Kano ṣe tóbi tó tó gbà yá bẹ́ẹ̀ náà nìgbọ́n kún bẹ́ẹ̀. Hmm nílẹ̀ yorùbá náà ìlú ọ̀fà tó ń wo ìlú ẹ̀sìn ní ìlú mọ̀ni ká tó sọ Ṣakí ká tó sàwọn ìlú míì ṣùgbọ́n gbogbo àwọn àáfàá gbà fún Ìlọrin nílẹ̀ yorùbá kí mo wí. àwọn gbà fún Ìlọrin. sọ wá níbẹ̀ ṣe wá gbà fún Ìlọrin tóun Ìlọrin náà gbọdọ̀ ṣe báyìí sí Ìbàdàn kí mo wí. Ìlọrin tún gbọdọ̀ tó bá tún di di kéwù bẹ́ẹ̀ ni hmm. ṣùgbọ́n gbogbo àwọn jagma yìí kéré àwọn ọmọ ìpìlẹ̀ ìjọ kan bẹ ìjọ ó ti wà rí wọ́n sì lè lérò ọmọ pa tí gbogbo àwọn ìdílé àfàn lálálá lè lọ lè dá ọmọ wọn jọ tíra kan bẹ tó parẹ́ ńlọrin tẹ́ni wọ́n wá ké nìbàdàn. sẹ́yìn hmm, hmm. ti wá sọ yìí ìbàdàn lọ́kọ̀ lọ́rin ń kéwú ó létí. bàbá wa sheik adam wọ́n ní bí gbogbo ilẹ̀ yorùbá ṣe ń bẹ̀rù lọ́rin nídìí ìmọ̀ kò wá sí ìlú méjì tí Ìlọrin náà ń bẹ̀rù nídìí ìmọ̀ bí ó ṣe Ìbàdàn bíbàdàn náà ṣe wá wà lójú tó wọ́n ń sọ̀rọ̀ náà bàbá wa ní gbogbo Ìbàdàn náà táwọn náà tó wá ń bẹ̀rẹ̀ ní tí wọ́n ń bẹ̀rù ní onímọ̀ ìsàlẹ̀ Ọ̀ṣun bàbá wa mọ̀rìtọ́dọ̀ tí wọ́n ní mádùlẹ̀ harabiya tí wọ́n ń jẹ́ bàbá fún mi ní mọ̀tàlá ìyá tiwọn ìlàbí ní mọ̀tàlá ogun mọ̀ pé Dr. Nazirudeen máa ń pè mí tí a bá ń ṣètò àlééfà bàbá wọn ò lè mọ́ pè mí kí ni ẹ̀hún àti wípé ẹ̀yìn sẹ́yìn láàfin wà lè jẹun náà ọ̀dà ẹ wá sọ fún mi pé gbogbo ọmọ Ìlọrin ni ó wà lè jẹun náà o gbogbo ọmọ Ìbàdàn ni ó wọ̀ náà ojú tó lé hmm. ni development afẹ́kọ́ bá lù bá a ṣe ráyé ṣe tá à ní máa ṣe bí àlè máa ń jìrì torí owó tá a fẹ́ tọrọ àṣírí ààbò gbábílẹ̀ ńlọ sírí ààbò gbábílẹ̀ ńlọ. ìrẹ́ ní ìyún kọ́ la fẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílọrin ṣàádà kàràṣì nìbàdàn ni wọ́n lò kí mo wí ṣàádà kàràṣí ń bàdàn. ilé kéwù àkọ́kọ́ kéèyàn máa jókòó kéèyàn máa jókòó lórí àga kó sì gbé tábìlì iwájú kí wọ́n sì mú blackboard là ń pè é ìsìn láti ń lo whiteboard kí wọ́n gbé blackboard wọn náà ní pé sínú wa o ti rí ac o ti rí gbogbo ẹ o ti rí whiteboard wa o ti rí printer so o ti rí ìfátà lẹ́sìn látò ń wò ó lẹ́nu ọ̀sẹ̀ tó o sí ẹnu kọ́ bàbá àdúró <laughs> ọ̀bí kéèyàn ọmọ wa kọ nǹkan sójú bọ́ọ̀dù ká modernize kéwú yàtọ̀ sí ká máa jókòó lórí ẹni lórí awọ nílẹ̀ yorùbá ilé kéwú kàràṣí nìbàdàn ló bẹ̀rẹ̀ rẹ̀ kí n mọ̀ pé. ilé kéwú kàràṣí nìbàdàn. tẹ́ẹ̀rì rẹ̀ dẹ̀ ń bẹ lọ́dọ̀ gbogbo àwọn pòfẹ́sọ̀ ní tèdè kánò tèdè sokoto ni wọ́n mọ̀ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jáde ní mọ́ríkàsì lágége mi ìfẹ́ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n gbàgbọ́ ọlọ́tí ní ọdún méjì yẹ́nsẹ́ kí n máwọ̀ ẹ̀rí wá tí mo bẹ̀rẹ̀ sí ní fọ́fọ́ tó gba àwọn àtòkọ gba àwọn àwọn àfáà ńláńlá ńlá tó kéwú ní kàràṣí nìbàdàn bàbá wa ìmáàmù ìbàdàn tòní bàbá ti lé ní ninety years ọmọ kéwú kàràṣí nìbàdàn nílé kéwú kàràṣí èsè ilé kéwú sì ń bẹ dòní. ọ̀ṣáájú mẹ́ríkàs ọ̀ṣáájú ilé kéwú bàbá wa alájẹ àgbà ṣùgbọ́n lómi ìtọ́bájọ́ ẹ̀rí pò náà ẹ tọ́bájọ́ mọ̀ lónìí míì tí wọn ò bá sọ̀tàn fún rí yọ ọmọ ọjọ́ lójú bí ìgbà kùránì tí bàbá wa mùdírù mọ́díkàsì ni wọ́n fọ́kọ̀ bàbá wa kàmáàlì díìnì àti alájà bàbá wa ṣèkà ádámù yọ ń bẹ̀ bíi pé bàbá wọn ló ní kèé ṣe àwọn ni wọ́n kọ́ wọ́n yẹn gbogbo ògbìmọ̀ àwọn àfàlẹ̀ yorùbá àwọn league of imam and afa àwọn ni wọ́n tú ẹni tó sì ṣe agbátẹrù ẹ̀ tó ní tí wọ́n fi ṣe òun ní sàdánà sokoto ni jẹ́ ń gbé kínní ìsáyè rẹ̀ padà ojú tó lé yóò gbé ọ̀sẹ̀ gbẹ̀ ní ìsinyìí Saudauna Sokoto ni ó ní ńlọ́bàjọba sùdíà yìí pé tó àwọn èèyàn mi kan náà ń bẹ tí wọ́n lẹ́sìn tí wọ́n jẹ́ Yorùbá àwọn náà sì pọ̀ iná fi wá tú àlùkùránì sí Yorùbá wọ́n máa fa nìbàdàn wọ́n mú lábẹ́kúta wọ́n mú káàkiri ẹni tó jákọ̀wé wọ́n gbà náà ní bàbá wa tó ṣe ìwé ìmọ́lẹ̀ òdodo comparative of religion iná ni bàbá wa mọ́bọ́lájí christian ni òun gba islam. Mm, bàbá mi ẹ ti jáde ilé ẹ̀dá bàbá kàràṣì nílé kí wọn ká tún jẹ́ káwọn èèyàn mọ. ká lọ sí kàràṣì ká débẹ̀ bàbá ká lọ fi sàlẹ̀. ẹ káwọn náà tún wọn kán tún bá wa sọ nípa tó ń dúró kí wọn wàhálà rẹ gbọ́ oúnjẹ gbẹ̀lẹ́ o dé o dé a sì ṣàfihàn ilé kí o kàràṣì òun. ẹni tẹ́ ń gbé pàkọjọ odò tó lòun fẹsẹ̀ sẹ́dẹ́pẹ́já ilé ike kàràásí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni pé ká jókòó jẹ́ ìmọ̀lọ́sùà àti wípé sèmà lọ́lọ́run fi ròyìn ànábì ìwà lọ́lọ́run fi ròyìn ànábì wa ìwà náà wàá dà lára yín ìwà ń ní ẹsẹ ẹsẹ ẹwà búra wọ́n ní mò ń jo lóńdó mùsù èmi ọmọ àfa mẹ́ta àrà olóńgbò sẹ́wọ̀n gẹ́jọ olóńgbò ni wọ́n ní mò ń kẹ́bọ̀ ọjà níbo wọ́n bá ní wọ́n ti iléeṣẹ́ rédíò kan nítorí mi wọ́n tó lọ fúlàní nìran àwọn èmi ọmọ ọ̀rànfẹ́ onílé iná èmi ọmọ ọlọ́yẹ mọyìn hmm. èmi ọmọ àjíbòkè níjọba bo oníkálukú bá pàdé ẹkùn lọ́nà pàmò sákìjokìjo bàbá oníkàlùkù bá pàdé ẹkùn lọ́nà wọn a sá kìjòkìjò níjọba bá mi pàdé ẹkùn lọ́nà ó kó tapó tọ fà sílẹ̀ ó ń rawọ́ rederede sọmọ ẹranko èjìká òsì ní bàbá mi fi gbẹ́kùn wálé. ojú tó lé mímọ kò sí ní tó burú bíi pé kéèyàn ọpọ́n lù rẹ̀ àmọ́ kì í ṣe lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn ojú tó lé hmm. the largest city in Black Africa gbogbo nǹkan ọ̀làjú tí ń wọ ìlú Ìbàdàn nípa ń bẹ̀ àjiyàn ṣùgbọ́n Ìbàdàn ìlú tóbi ló gbọ́n mímọ́ mi gbogbo Ìlọrin ò tó Ìdó local government gbogbo Ìlọrin kò tó Ìdó local government ojú tó lé láti ibi post office lọ́rin lọ́dé gan-an kìí ṣe lọ́rin ibẹ̀ nígbà tó pẹ́ dákun ẹjọ́ ìlú ìkéré láti fẹ́ dé kápítà ẹjọ́ ẹja amúbí mọ́ nígbà wọn ń ṣeré lùwé ń bẹ nínú gẹ̀ẹ́sẹ̀ tí nígbà wọn ń ṣeré lùwé tó gba Ìlọrin kọjá ganmọ ni wọ́n ń sanwó sí ìjà máa gbọ́ lọ ọ̀pọ̀ rọ́pọ̀. bí ṣe máa rí nù ni kò sí ọ̀hún tó fún ní asu tó fún lọ́rin ní gbogbo Nàìjíríà. bẹ́ẹ̀ ni ọbọ mi kọ. a máa rí ẹyọkọ kan ẹyọkọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ní kọńkálùkù ń tọrọ ọ̀hún fún. sọ wọn rántí pé ìyá Abraham náà pé bọọlù ni wọn. bẹ́ẹ̀ ni mo gbọ́. ìyá ìwọ kéré ń gba àwọn wálé torí mi náà mọ̀ wọ́n nígbà tí jáde láàrin àwọn àti bàbá wọ́n kó ọmọ méjì sọ́hùn wọ́n kó méjì wálé ìyá wa àti àdìjà la máa ń pè mọ̀mọ́ ui àti ibrahim ní àwọn méjì wálé ọwọ́ àkú bọ̀dá wa usman àti alima usman àwọn ṣe ambassador nàìjíríà tẹ́ ẹ bá rí ẹ lè mọ̀ pé ràn wá ni torí bro nù nìyá wọn kùránì sì ń bẹ lórí ìyá tó bí bàbá wa bàbá mi àti ẹ̀kẹ́ náà Sùfíànù imam sẹkítẹ́rẹ́tì bàbá mi sọ fún ọ pé orí nìyá àwọn máa ń han àlùkùrẹ́ àní nìyá wọn ń jẹ́ nígbà rọ́bì omi ọmọ mi tó náà wá tó di áfíìsì mi lójú pé à ẹ tó lọ náà ló tó padà èmi ní ọmọ tó ìwé àfààní ọmọbìnrin tí ń kọ ọmọ ọmọ ọdún mẹ́jọ ló ti parí àlùkùránì tí wọ́n bá ṣe quran competition lọ́dọ̀ wa tí wọ́n bá rí ní ìdúró tí wọ́n bá rí tí ọba sí ilé báyìí wọ́n mọ̀ pé ah wọ́n mọ̀ tara ni pé rọ́bì àti òjà tí ò sí ńlé ni ó sì tún wà ní yunifásitì ìbàdàn pẹ̀lú ẹ̀ náà nǹkan ní táwa bá ojú tó lé eh, wọ́n ní tọmọdé ọba dóko bàbá ẹnìkan rí yọmọ nígbà oko bàbá mi ni oko bàbá mi ló tóbi. yàrá ìmọ̀ tírí ààrẹ ṣe ẹnì kọ́ọ̀sì àbíkílẹ̀ pé. kí wàá ní káwọn ọmọ bẹ́ẹ̀ fi tó jẹ ẹsẹ tó gbé wọn. sálọ lè wá lọ ọmọbẹsẹ tó ń gbófun nǹkan. sọ ma oh, ọ mẹ́ta abẹ́kúta fi yàtọ̀ nàìjíríà abẹ́kúta dá ìjọba tiwọn ṣe kí wọ́n tó má jíwa pọ̀ abẹ́kúta ní gọ́ọ̀mẹ̀ntì tiwọn lọ́tọ̀ lọ́kọ́ fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì kí wàá ní káwọn ṣe tí wọ́n dẹ̀ ní mílítírì wọn tẹ́ ní gbogbo ẹ̀ tẹ́ ń dẹ̀ dá uniform fún wọn. ọlọ́run má gbà yín lọ́wọ́ wa ọlọ́run àwọn ẹni ọlọ́run. Ah. gbàgbọ́ ìtàn wọn fẹ́ sọ fún wa. ọ̀rọ̀ Ìlọrin ń jẹ́lu àfa àlímì. wọ́n ti dé. kí ló fà á ti fi ń jẹ́lu àfa àlímì ọ̀rọ̀ tó fẹ̀ ni láyà sáúná adal àsìkò tá a wà yóò gbà wá láti láti nara ẹ̀ but a kà á kù ẹ máa gbọ́ àlọ́ o. tí ó ṣe déédéé làákàyè ẹni tí ó bá ní làákàyè láti fi gbọ́. ok ojúbọlé alẹ́ làákàyè àbá rẹ̀ ní tí ó tako làákàyè ẹni tí làákàyè rẹ̀ kì í bá gbọ́ ńtọ́ da. ok ok tí làákàyè rẹ̀ tó nǹkan gbogbo ọgbà lọ́lọ́run máa ń sọ̀rọ̀ làákàyè kọ́dà àwọn atọ́bá ní làákàyè ọlọ́run máa pè wọ́n lóní mímọ́ kọ́dà bí wọn bá kéwù bí wọn bá kéwù tó bá ní làákàyè ẹ pè ló mímà torí nítorí mímà bá sọ làákàyè tí ọ lọ lè sẹ yọ máa ti ń jòdòdò ọ̀rọ̀ ń bẹ kọ́dà bí wọn kàtìrà rẹ ọlọ́run bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ́ a máa ní máa yà àkìlò ha illa al-alimun ẹnìkan ò ní fi làákàyè gbé ń ta wíyá fáwọn tó bá jẹ́ onímímà méjì ni wọ́n á máa pe Ìlọrin wọ́n pe Ìlọrin ní gèrè alimi wọ́n á sì pè é nílọrin Àfọ̀njá méjèèjì mọ bẹ́ẹ̀ yanjú alfarku bẹ́yìn na gèrè alimi àti Ìlọrin. ṣèkà alimi tó ìjábá àfa alimi bá àfànjá ni torí tó ń kálukú máa mú lọ́wọ́ náà ló wípé ṣèbá àfa alimi bá àfànjá ẹlẹ́ẹ̀kejì èyí ṣe tí gbogbo ń ti ń jẹ́lẹ̀ Yorùbá tí wọ́n á fi gbá ti Ìlọrin dùnní tí wọ́n á fi lè gbà á láyé tálkì àmọ́ fi dé àbàwọn tó bá já sí wípé Ìsìláàmù ni wọ́n ń tẹ̀lé nìkan ilẹ̀ Yorùbá ni wọ́n máa fẹ́ràn lórí. Hmm èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ èyí ò lè mí wọ́n sáré sọ ṣẹ́jú kan. alákọ̀ọ́kọ́ ni wípé mọ̀lára ṣèkà alim ìgbà tí ṣéwù ń bọ̀ wá kẹ́bì iná ni ṣéwù alim ti kéwù níbo mo pé kẹ́bì ni ṣéwù alim ti kéwù ṣéwù alim wá dúró ọlọ́gbándú ìtajú yé wa wípé ṣéwù alim lọ Sókótó. mú dá ìhùn padà wọn ná ló àárín ni wípé àbá alímì tí ẹ ń pé láti Sókótó ló ti wá yìí Sókótó àgọ́ mẹ́rin àgọ́ mẹ́rin ni Sheikh alímì ba ni ní eighteen ten Sheikh adama ni pè ní àgọ́ tí pè ní lé wọ́n ní gbogbo àwọn ọdẹ bá wá sọ ọdẹ lọ tí wọ́n bá darí ibẹ̀ ni wọ́n ti sinmi ntí wọ́n ń pè ní Sokoto nù Mọ̀lánà Sheikh Adam sọ bẹ́ẹ̀ èyí wọn jẹ́ àmà wípé ṣé alimi ọ̀wá láti Sokoto àmọ́ ìtají àmà wípé kẹ́bì ni Sheikh alimi ti kéwù ó ti dàbà ìgbà tí Usman bùnùbọ́ di òun lọ dáwúlà lọ́wọ́ tí ń ṣe jihadi tiẹ̀ ní north Sheikh alimi wá rí wípé báwọn bá ní kí òun ọmọ tún ṣe jihadi yìí ẹnìkan ti ń ṣe iṣẹ́ sì ti ń lọ èyí tó dáa ni kí òun mú àzọ tarahal láti kúrò ní nọ́ọ̀tì láti wá sí ìyá yìí mo lè àárín. àbá àlímì wa ń bọ̀ wá bẹ́ẹ̀. láti wá sílẹ̀ yóò wá èwo ni àárín. àwọn kí ó tẹ̀lé àbá àlímì wa gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé kalẹ̀. ìtàwó ló gbé kalẹ̀. àbá àlímì dé ọ̀yọ́. ẹ máa gbọ́ o. ọ̀yọ́ lé iná làbá àlímì dé tí ọba Ọ̀yọ́ ọgbà náà tọgbà fáálímì lálejò torí pé tí Ìlọrin yìí fi rí báyìí lálùbáríkà fáálímì kì í ṣe pé mímà àbí ẹ̀sìn tá a fáálímì ń polówó rẹ̀ lọ́sọ̀rọ̀ rẹ̀ ni bó ti wà yìí karama tí Ọlọ́run fún ṣé wàhálímì ni hmm. karama ni ṣé àlímì ń lò fẹ́sìn torí ó ń tàzọ́ wúfù ní ṣé kàálímì tasawufu yẹn wá bí karama sí àfáàlímì la tọ́ba yẹn pé mímà àbí ìpolówó ẹ̀sìn lọ́ba mú ṣẹ́fẹ̀ alimẹ́ta bó ṣe tàn yìí islam ti wọ ilẹ̀ yorùbá láyé manza musa of mali emperor mali islam ti délẹ̀ yorùbá wọ́n gbà á ni wọn ò ṣe é ó ṣe wá pé ńgbà ṣe alimi dé ni gbogbo wọn wá ń sọ wọn lẹ̀ mú ṣẹ́fẹ̀ alimi karama ni torí pé ńgbà ṣe alimi dọ̀yọ̀ ọba yẹn abá alimi ṣàdúrà fún ọba ọ̀yọ́ ọgbà náà ó sì rí gbogbo àdúrà ní kíá ọ̀gá nǹkan lélẹ́yìn gbogbo àwọn èèyàn wa ń wá lọ ṣe àlímì bẹ́ẹ̀ yìí bá ti ní nǹkan báyìí ní ń sọ ọmọ àwọn bá a bá a bá ti sàdúrà àlàáfíà ó sì dé láì fún ní nǹkan kan. sọ èyún ni ọba náà wá rí wọn ń sọ fọba náà wípé ẹni yìí yọ padà gba dáwùlà tiẹ dáwùlà rẹ ọgbọ dáwùlà tiẹ ni ọ padà wá yọ padà wá tán lù yìí ó mú kí wọn ní àwọn pàṣẹ kàálí mi ṣé alimisa kò ń bẹ láti ara arábìnrin tí wọ́n ń pè ní yàlóde àbá alimi kò ń bẹ ọ lọ sẹ́yìn ìgbà wọn kúrò àbá alimi ní sẹ́yìn wọ́n tún lépa àbá alimi wípé wọ́n pa á. ṣe rí tí wọ́n bá ń pa àlọ́ wọn nílọrin ẹnu wọn dẹ̀dùn lórí ẹ wá bí pé gbogbo tí ń sọ yìí kò wò nílé rẹ́ẹ̀dì kankan mú wá báyìí inú tírà báyìí mo ti rí o inú ìwé báyìí mo ti gbọ́ o ẹnu ẹnìkan báyìí mo ti gbọ́ o ojú tó lé lóòótọ́ ni Álímì lọ Ọ̀yọ́ kí mo wí. àfa Álímì lọ Ọ̀yọ́. lóòótọ́ ló lọ hmm. torí pé jálàbí ní í ṣe káàkiri ó rí i pé àwọn Ìlọrin náà ni wọ́n modernize jálàbí ìgbàlódé tòní náà nígbà òdòyọ wọ́n fura pé iṣẹ́ ìjàmbá ló wá ṣe nílẹ̀ Yorùbá wọ́n lé ní hmm. wọ́n sì declare pé kí wọ́n pa á ló fi wá ráyè sáà torí àwọn fúlàní ti ń penetrate wọ́n ń study ilẹ̀ yorùbá nígbà táláàfin mọ̀ wọ́n wá lè lílé tí wọ́n lè torí bí ṣe ń sọ̀rọ̀ bíi pé wọ́n ṣe pé álímì ló mú islam wọ ọ̀yọ́ irọ́ o álímì bá mọ́sálásí lọ́yọ̀ọ́ hmm. kí mo wí. wọ́n bá mọ́sálásí ń ni. bẹ́ẹ̀ ni sórí àwọn ọba wa wọ́n ń jẹ́ mùsùlùmí àmọ́ wọn èé lórúkọ mùsùlùmí kí mo wí. wọ́n ń jẹ́ mùsùlùmí nípọn wọ́n èé lórúkọ mùsùlùmí. bẹ́ẹ̀ni hmm. torí wọ́n ló kọ bílẹ̀ láyé aláàfin ajíbóyòjé tí ń ṣe aláàfin kejìlá ìtàn ìsìláàmù àti àáfàá ó wáyé nígbà aláàfin ajíbóyèdè pa ó ṣe ọdún bẹbẹ ọmọ ẹ̀ wá kú àrẹ̀mọ rẹ̀ wá kú ọwá láwọn ọ̀yọ́ mèsì ni lọ́wọ́ á pa àwọn àrẹ̀mọ tiwọn náà ó ní wọn kú wọn wá pò fẹ́ bẹ́ẹ̀ ó ní wọn lọ pa wọn àfa wa ń bẹ lọ́yọ̀ọ́ tápà là àfa ẹ̀ tọ́ra àwọn tápà wọ́n pọ̀ lọ́yọ̀ọ́ tí wọ́n jẹ́ àfa àwọn málì náà dẹ̀ ń bẹ nínú àwọn tó ti pẹ́ àwọn málì àwọn Burkina Faso tí wọ́n ti fẹ́ nínú wa wọ́n ń bẹ lọ́wọ́ rán bàbá igi lọ́ọ́ bá ipò tó wá láàfin ọlọ́run lọ́pọ̀ ọlọ́mọ kìí ṣe èèyàn ọwọ́ àṣewàṣe fún ọkà láàfin sì yọ ó sì tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tọ́pa wọn lọ́mọ kóun náà tó wá kú ní ọdún fifteen seventy ọdún kí mo pè fifteen seventy wọn èyí tí ìbí àfáà límì kí mo wí àfàlímì ìdáyé. wọn ètí ìbí hmm. bàbá tó bí àfàlímì ní ọdún fifteen seventeen tí aláàfin ajíbóyèdè gbéṣẹ àbípa táwọn tó ń pè ní ọba mọ́rọ̀ ńlọjẹtẹ̀lé ńlọjẹtẹ̀lé òun á jẹ ní ọdún fifteen seventeen. kó tó wá gbéṣẹ ní ọdún fifteen eighty gbogbo tá à ń sọ sixteen century ni o. Eighteen century one nineteen century ìlọ̀rọ̀ alimi nílọrin o kí mo wí ṣùgbọ́n wọn ò ní lè mẹ́rin wá sọmọ pé bí màá wọn ṣe kéré iná wọn ṣe máa sọ̀rọ̀ bẹ̀tẹ̀ àwọn tó jẹ́ àwọn òpìtàn tá a bá ń wá àtàwọn professor of history àtàwọn ọ̀jọ̀gbọ́n oníṣọ́gbọ́n làákàyè ló ń bá wí àwa sì fẹ́ fi làákàyè tu. ojú tó lé mo bẹ́ẹ̀ nìkan wí lọ́dún kan mo ní nínú onímọ̀ atoluwadi ijile ta a làgbà lọ́ba tó ní mọ̀mọ́ ní o ní tó ní oníwádìí ìjìnlẹ̀ bá kó jọ lóní mímọ́ olùwádìí làgbà tòró ó nígbà tó ń sì ti ṣe wàhálà káàkiri kó tó kójọ. lẹ́wọ̀n à ń bá a lọ ọba lókun àjàgbó lọ aláàfin àjàgbó òun lọ́dẹ òye kàkà àfólẹ̀ ọ̀daràn wù lọ kànràn lọ jáyín lọ ayíbirí lọ òsíyàgbó lọ òjígí lọ gbàrú lọ amúniwáyé lọ onísìlé lọ sọ́ngbọ́n o hmm. lábísí lọ àwọn bíi ojú lọ kó tó wá di aláàfin agbólu ajé mùsùlùmí lò kí mo pè é. mùsùlùmí. Hmm. aláàfin agbólu ajé ni wọ́n ń jẹ́ aláàfin kẹtàdínlógún a ti yọ̀kan kú o ọ̀rọ̀ pọ̀ lórí èèyàn aláàfin agbólúwàjẹ wa jẹ ní seventeen fifty sí seventeen seventy two aláàfin agbólúwàjẹ wa ni bàbá ńlá gómìnà wa Isaac Abíọ́lá Ajímọ̀bí gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ àná aláàfin agbólúwàjẹ ni. wáá wò ó à ń sọ̀rọ̀ seventeen fifty a lọ gbé láti fifteen seventy ó rí pọ́gọ́rùn ọdún méjì ti lọ hmm. tí Islam ti ń bọ̀ tí Islam ti ń bọ̀ lọ́yọ̀ọ́ ní gbogbo ìgbà yìí kò sẹ́ni tún gbogbo gbúrò álímì. dàbọ̀ ṣé kò sí ìlú tó ń jẹ́ lọ́rin nígbà tẹ̀ ń dákọ̀ yìí. láyé aláàfin kí lorúkọ ẹ̀ Òjígí ńlá tẹ Ìlọrin aláàfin kejìdínlógún kọkàndín aláàfin kọkànlélógún aláàfin kọkànlélógún òjìgí òjìgí sì jẹ ní ọdún sixteen ninety eight sí ọdún seventeen thirty two torí pé aláàfin òjìgí làwọn nú pé àwọn tápà ń já wọnú ilẹ̀ ìgbómìnà la fi wá gbé ládẹni dìde kọ́ lọ jẹ́ onírèsè oníbodè. mo rò pé òǹdè. àgbọ̀yé bàbá mi. Ọ̀yọ́ ti wà lẹ́yìn ìgbà tó ń lọ nígbòde ayé gáà tágà ń pa àwọn ọba látàyè lábísí ọmọ rẹ̀ ti ń bẹ́ńbẹ́ ńgbà náà ní pàṣìn ìlò wọn àti gáà ló sọ pé òun ò lè kówó bodè lọ fún gáà páláàfin lòun ó kó fún ní gáà fi ní wọn gbógun lọ bá ló fi sá kúò ló fi sá lọ sí ìlú tá à ń pè ní ọ̀la ìlú náà bẹ nípínlẹ̀ Kwara dòní kí wọ́n tó pa á lára àwọn ọmọlẹ́yìn gáà torí gáà kàn káwọn ẹ̀hànnà jọ bí àwọn ọ̀gbẹ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ dà lúrú ẹranko lè yóò kó jọ lára àwọn ni òjò òṣekúṣe ìní wọn fi tu pọ̀yọ́ ló ti wá sọmọ pé gáà náà oníṣekúṣe ọ̀dà ìṣekúṣe wo ló tó kéèyàn máa pa ọba ọba odidi olórí ìlú tí ó yẹ sí ìṣẹ́ ọkàn tí èsè méjì tí èsè mẹ́ta bá ti pa wọ́n gbìn nígbà téèyàn ń pàgbìn ọ̀rọ̀ òjò òṣekúṣe ọwọ́ ajọmọ lẹ́yìn Gáà nígbà wọ́n lé pàṣẹ lọ ló ń jókòó sí Ìlọrin tó wá bẹ̀rẹ̀ tó o sì mọ̀ pé ibi tí Ìlọrin wà cross road ní oníbodè gbogbo àwọn obìnrin tí lọ ń ṣòwò ìyá àtọmọ náà ni ọmọ bá sopọ̀ kèé ṣe pé ń bá yà kèé ṣe pé ń bọ́ ọmọ tiẹ̀ lájọṣepọ̀ tí wọ́n wí irọ́ o ìyá àtọmọ ìní ń bá sùn ìwà burúkú ní wò ń bẹ̀ gbogbo òṣèkúṣe ayé lọ́kọ́wọ́ rẹ̀ yọ́ọ́ mọ bá ọmọ sùn yóò ní yọ́ọ́ mọ fàtẹ́gùn sóhun yọ́ọ́ mọ báyàwó sùn yọ́ọ́ mọ ní kọ́kọ́ kọ́ mọ fẹ́ sóhun tó bá ṣe pé lálẹ́ ni ọkọ òjòkó ni ó wà gbéná lórí níbi títí ń báyàwó rẹ̀ sùn torí pé ó níbodè ni náà fi pè lójó òṣèkúṣe nígbà tó wá di wípé wọ́n rẹ́yìn gáà láyé Aláàfin Abíọ́dún alùgbé ń bẹ òun lọmọ pàṣìn òun náà sì ti bí ọmọ àfọ̀njá ni wọ́n jọ wá darapọ̀ mọ́ o kákàǹfò ni wọ́n á fi Ga, rẹ́yìn gà ìrẹ́yìn tí wọ́n rẹ́yìn gà irin àlùgbé wá padà sọ́yọ́ àtàfọ̀njá ni wọ́n á padà sọ́yọ́ ni wọ́n á lọ lé òjò òṣekúṣe kúrò ńbẹ̀ sọ pẹ̀pẹ́ àkóso òlu ti bọ́ sọ́wọ́ aláàfin padà ṣùgbọ́n àwọn ilé ò lè mọ̀ tán kí mo wí. wọn ò lè mọ̀ tán. ẹnu tí wọn bá wí fún wọn ni wọn mọ̀ hmm. wọn ò lè mọ̀ kọjá ibi tí wọn bá sọ fún wọn wọn ò lè mọ̀ tán. ìsìláàmù ti ń bẹ ní Ọ̀yọ́ káàfà Álímì ò tó dé Álímì ò mú ìsìláàmù wọ Ọ̀yọ́ kí mo wí àfàlímì kan ló mú ìsìlámù wọ yọ. ó ti ń bẹ ń bẹ ìsìlámù ti ń bẹ ń bẹ rẹpẹtẹ tó sì pẹ́. lẹ́yìn ìgbà tí aláàfin agbólúajé lọ tán aláàfin méje ó gbé jẹ ní ọdún seventeen seventy two sí seventeen seventy five òun ọ̀pẹ́ torí aláàfin agbólúajé twenty two years ló lò ó sì ṣe bí ọkùnrin ni ó sì nídìí mo ti sọ nínú ìtàn kó tó wá ka láàfin Abíọ́dún Adégòólú kí mo wí. Hmm, láàfin Abíọ́dún Adégòólú. nígbà yá láàfin Abíọ́dún Adégòólú lọ wọlé Yorùbá wọ́n sì lè jáde pé ó kó oògùn òbú wa yọ wàá bọ Ọ̀yọ́ jẹ́. Hmm. kó tó wá ka ayé Aólẹ̀ Aólẹ̀ ò sì fààyè gbà wọ́n ló fi wá ń sá káàkiri wọ́n declare wanted àmọ́ ńgbà tí àfọ̀njá di rẹ́bù ló fi wá lọ sọ́dọ̀ àfọ̀njá pé ẹja àjọ fọwọ́sowọ́pọ̀ o kájọ ti ìjọba ilẹ̀ yorùbá lulẹ̀. Hmm. gẹ́gẹ́ bí tó náà kulẹ̀ bá wálẹ̀ yorùbá. ẹ mission no mission fúlàní nù wọ́n ṣe ní kano wọ́n ṣe ní gbogbo agbègbè sokoto wọ́n ṣe ní brọ̀nù wọ́n ṣe nílẹ̀ tápà wọ́n sì ṣe ní ìlọrin mission fúlàní náà wọ́n ń wọ bìkan wọ́n ń ba bìkan jẹ́ ni wọ́n ètú bìkan ṣe gbogbo rọ́tẹ́ máa ń pa àfa alimi làfa àwọn nílọrin ẹ dáàkọ àwọn tá àfa alimi kan ké wọ́n wá wí ọba àwọn àfa lókè súnà wọ́n wá ní ìdajì àlùkùránì lọ́wọ́ ìdajì àlùkùránì wà ń bẹ yòókù bẹ lọ́wọ́ wọn inú mi dùn pé alájẹ elékejì mọ̀ láwọn gbàgbé rẹfẹrẹ Samuel Johnson gbọ́ nínú ìwé rẹfẹrẹ Samuel Johnson ló ti sọ pé àwọn Yorùbá gbé ẹ̀sìn wọn sá fún àwọn Fúlàní jámọjọmọ gbọ́rọ̀ lọ sheikh alimi fún bẹ́ẹ̀. usman kì í sọ ní usman ajiko. àwọn ọmọ akéwù tẹ̀lé àbá alimi látọ̀yọ́ àwọn ọmọ akéwù tẹ̀lé àbá alimi nìzẹ́yìn wọ́n tún lọ ìkòyí bẹ́ẹ̀ àwọn ọmọ akéwù tẹ̀lé wọn. sọ̀rí ọmọ tí wọ́n kú ní wọ́n máa parọ́ sóun lọ́kọ̀ wọn kéwù àwọn àáfàá ń bẹ ní ìsẹ́yìn kìí ṣe ọgọ́rùn-ún ọdún tí islam ti dúró ní ìsẹ́yìn ní kó tó dé lọ́rin tó bá wọ ọ̀nà òkè ògùn wọ Ṣakí ọ̀nà lọ́gbà lọ́sọ́nà lẹ bàrùbá ah, ah. ṣùgbọ́n nígbà wọn èyí sára wa èyí sì tún gbé máàpù wá fi hàn wá lálẹ́. ó mọ̀ sọ àwọn ọmọ akéwù tẹ̀lé wa wọ́n tún wá padà sí kú ọ. ọmọ akéwù ní tẹ̀lé wọn ọmọ akéwù ní tẹ̀lé wọn. tó lè jẹ àkànní alẹ́ bí oṣù ó ní ọ̀tún kàkàǹfò fún àfọ̀njá gbogbo àwọn ilé ò lè mọ̀ wọn gbà tí ọmọ ọ̀mọ lànà bá a ṣe sílẹ̀ Yorùbá ó wá gba Ògbómọ̀ṣọ́ lọ Tóyèjé ń jẹ́ mùsùlùmí àbó ńlọ́wẹ́ Tóyèjé sí Islam wọn mọ̀ pé Tóyèjé pé mùsùlùmí ni Àkànlé Alébíoṣọ Ààrẹ Ọ̀nà Kakanfò Ògbómọ̀ṣọ́ ó wá lọ sógbómọ̀ṣọ́ ó ń jálàbí náà ní bá kiri ó sì bá rí tíà mẹ́ta apá kan ní mẹ́rin ni ọba rí sí Ògbómọ̀ṣọ́ ogun ọ̀jàlú ti ń bẹ lógbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ o torí àwọn fúlàní tó wo tí àbúrúkú ń bẹ lọ́wọ́ wọn oògùn burúkú ń bẹ lọ́wọ́ wọn dòní náà ni iná ìfúnra lọ sọ pé káwọn ọ̀dà ti wà nù kẹ́yìn oko ti yín pamọ́ àdá nǹkan kan nù àjọ máa fi wèrè wo wèrè ni àdá nǹkan kan nù láéláé àgọ̀ eléyìí ah, náà tó wo jápẹ́ náà máa fún wa ní bí àwọn ẹ̀bọ kan tí ó lè. nbẹ lájà. Ah, jápẹ́ tó ń yìí tí ọmọ ní pé ká mú àkàrà ninety nine kan tó bá wá kù á wà á máa lọ jù sórí ìta abúlé sọ pé ká gbé sínú apẹ <laughs> ká lè pọ̀ sí lórí ká má wulẹ̀ ká gbé e lẹ̀ ká gbé e lẹ̀ yìí ìyá àti gbé e dé o. Hmm. ó ń ni bí ṣe ń ṣe káàkiri nu ah, àwọn fúlàní wọn láṣìírí lọ́wọ́ ewé kan ń bẹ ewé àlùpà ìdà pupa àwọn ọmọ máa ń rí fúlàní tí máa ń da ẹran sábà máa ń rí ewé àlùpà ìdà pupa jù ihun tí alimi ń bá kí inú pẹ̀lú mission pé ó sì ń máàpù gbogbo ilẹ̀ yorùbá ó ń wo gbogbo ilẹ̀ yorùbá ó ń wo gbogbo ilẹ̀ yorùbá wá wo gbogbo ibi tó dé ìjọ náà lọ ìbò lọ sí òsè tán ní àlùfáà ní kẹ̀jẹ́ ìwé ẹ́ gbogbo ibi tá límì wá dé pátá ìbò lọ sí òsè nílẹ̀ yorùbá pẹ̀lú nǹkan bú tí wọ́n fi lé lọ́yọ̀ọ́ wọ́n lé nísẹ́yìn náà ni lọ́gbọ́mọ̀ṣọ́ náà àwọn èèyàn ti pe tóyè jẹ́ à fura sí yìí o àti lógun ọ̀jàlú kí ni tí àbú ti ń bọ̀ rí igi. ọdún mẹ́ta ní kú ọ ni wọ́n fi wá wọ Ìlọrin yìí nígbà wọn dé Ìlọrin lóòótọ́ wọn bá fún ẹ. tó ti gbọ́ ti kú ọ tó wí àwọn álímì Fúlàní náà wọ́n sọ náà sí kú ọ àáfàá tó gbajúmọ̀ jùlẹ̀ yorùbá ńgbà náà ní sọlá gbẹrú hmm. nígbà kú ọwọ́ ajóná lọ́wọ́ a fi lọ bá àfànjọ́ ọ̀rẹ́ rẹ̀ nílọrin torí sọlá gbẹrú ni baálẹ̀ kú ọ ìyá rẹ̀ ní brọ̀nú yorùbá ní sọlá gbẹrú baálẹ̀ ní ní kú ọ ló fi wá dé ìlọrin náà fi wá gbẹ́sì sá náà fi lọ fún wọn níbi tá à ń pè lókè èṣù náà tó ṣe gbá àwọn mùsùlùmí tó yorùbá tápà haúsá fúlàní nìkan ni wọn ò gbà láyè lókè súnà. ibẹ̀ nù wíwẹ̀ fẹ́ Samuel Johnson bẹ àwọn àkọọ́lẹ̀ dẹ̀ ń bẹ ìwádìí sì ń bẹ fúlàní nìkan ní láyé àwọn òlébà wọn ṣe ọ̀tọ̀ ọlọ́run ni wọn fúlàní tẹwa tẹwa. àmọ́ àfọ̀njá tí wọ́n bá ń bẹ̀ yìí àfọ̀njá rí wípé ẹni ọ̀wọ̀lú yìí ìmọ̀lẹ̀ ti ń bẹ lára rẹ̀ òkèrè gẹ́gẹ́ bọ́lá ohun tí máa ń fún àwọn akọ́dà àwọn kèfèrí ìjọ òun wọn a máa rí ìnárí ìmọ̀lẹ̀ wọn àkànnígbà ni ọ̀rí ìmọ̀lẹ̀ ṣe tààlímì wọ́n gbọ́ nǹkan ọmọ àfáà límì wọ́n ṣe dáadáa kò sí aáwọ̀ kan lára àfáà límì àtàfàjá inú tàn kò sí inú tàn wípé àfáà límì àtàfàjá jọ fa nǹkan kan. kò parọ́ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó. Hmm. kò parọ́ ń bẹ̀ o. wọn ní aáwọ̀ kankan rí. wọn aáwọ̀ álímì ti gbé táwọn èèyàn ti máa ń sin nǹkan gbénu álímì ti kú ṣáájú àfàjá nígbà álímì kú tán alimi fi àlééfà yan àrólé mọ́gàjì rẹ̀ ẹni abdulsalami ẹni tó sì jábùrò rẹ̀ ní síta kí mo wí. Hmm, abdulsalami àbúrò abdulsalami síta. bẹ́ẹ̀ni ó tó láwọn míì o ó láwọn ọmọ míì tí wọn tó bí o ó láwọn ọmọ míì tó bí lóòótọ́ ni kò sáwọ̀ láàrin wọn àáfà alimi ti kú kí ọ̀rọ̀ pé wọ́n pa àfànjọ́ ó tó ṣẹlẹ̀ ẹ wá bí wọn mú ò ní sọ ikú wo ló pa àáfà alimi ikú wo ló pa àáfà alimi sáfà límì náà fọwọ́ rọrí kú bá fẹ̀jà sí fọwọ́ rọrí kú ẹ gbọ́ nǹkan ìjọ tó bá di bẹ́ẹ̀ bá pàdé mi ń tún nǹkan lẹ́ mẹ́rin wa tí gbogbo yín tẹ́ gbọ́ tí lọ́ọ́ ní tí ó lànà gáwù bẹ́ẹ̀ gẹ́ nínú eléyìí tá a bá ń dákẹ́ ni ọ̀rọ̀ ń bẹ o ọ̀rọ̀ ń bẹ o ìtàn ń bẹ o ojú tó lé hmm. wò mí o ó bàbá mi wọ́n mọ̀ tán tá a bá sọ̀rọ̀ nípa àtàn wọ́n mọ̀ ìtàn èmi gan mọ̀ pé wọ́n mọ̀ ìtàn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ni wípé àmàjá ránṣẹ́ sí àfa àlímì dẹ́mà pápájà kọ́gun ààrẹ ọ̀nà kakanfò ni òun náà èèyàn èèyàn kan dáwùlà tiẹ̀ náà dáwùlà tún mustaqilla ó wá gba ìmọ̀lẹ̀ tí ń bẹ lára ṣẹ́fà alimi ó ní kí àfa alimi ó wá wọnú léèwù láti tọrọ àlùbáríkà. àbá àlímì nsọ ń sọ ọjọ́ náà wípé kóhun tó lè dáṣẹ̀ wọnú ilé rẹ òòṣà tí ń bẹ ń bẹ àwọn àsìnàm àbí kọ́ ọ̀rọ̀ fáà rẹ̀ wọ́n gbé kú mbẹ́ tó ń gbé tó sábà wà wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ìtàn ni kì í sọ̀rọ̀ ntí yẹn ń lójú lọ́gbọ́n rí ó sì wà ọwọ́ àlàkọ́ọ́lẹ̀. dákọ̀ tíra náà àbí náà. àbájáde wípé alibarika. irọ́ lọ pa. títí dị bí àádọ́ta ọdún ọgọ́ta ọdún yẹmẹja wọ́n sì ń ṣe ilé àfẹ̀dá èmi mú ojú mi débẹ̀ ni ní àbáwọlé àfẹ̀dá òkúta wọ́n kìlọ̀ fún obìnrin tí bá ṣe èkó oṣù ọ̀gbọ́dọ̀ jókòó ńbẹ̀ ní gbé kù láàrin kí ni ìyàtọ̀ láàrin tí ń ṣe jálàbí àbí ó kún bẹ lákọọ́lẹ̀ náà lákọọ́lẹ̀ tí ojú tó lé hmm. tó ní mo máa sọ gbogbo ọ̀rọ̀ tèmi pẹ̀lẹ́rìí ni ẹ̀rí ẹ̀ wà ọba àrètíà ẹ lọ sínú ìwé bàbá yín alájẹ elékejì mọ ìlọrin jọ́ní sofa ẹ mọ̀ rí nítafẹsẹ̀ lé ńbẹ àtàwọn ọ̀tàn míì ẹ mọ̀ rí èmi ọmọ dákọ òwe yín sì mọ dákọ àkókò yín sì mọ dákọ ọgbà yín sì fọ́ sí wẹ́wẹ́ ọ wà lákọọ́lẹ̀ inú àkọọ́lẹ̀ wo àkọọ́lẹ̀ táwa mọ̀ tó yanjú ni tí sheik adamu kọ tó ní wípé Ládẹrin lọ́tẹ Ìlọrin Ìlọrin sì ní ilẹ̀ Yorùbá ni àwọn tí wọ́n rán tẹ́ ń bẹ̀ mí gbìn pé kí n dákẹ́ o mo ní ẹ kọ́kọ́ kìlọ̀ fún wọn tí wọn ò bá ti yé mọ wíwíkúwì inú ọ́ọ̀lù wọn ti ṣe o tèrò pọ̀ sọ pé mo challenge wọn pé ká gba ọ́ọ̀lù èyí tí wọ́n wà wọ́n gbọ́n èyí tí wọ́n ṣe nínú ọ́ọ̀lù yìí wọ́n gbọ́n bí ẹ ṣe máa ń gbé nǹkan gbẹ́ ẹ̀yìn nu ṣùgbọ́n tẹ́ wá ṣe bẹ́ẹ̀ wá jáde bẹ́ẹ̀ jáde ojú tó lé àwa náà wá ṣe kí ni àgbà ọ́ọ̀lù àwa wa gba ọ́ọ̀lù ojú tó lé ìmọ̀ tí ìṣètò kankan rí àga ọmọ wa fẹ́ bínú tán àwa gba ọ́ọ̀lù àwa pe lọ́balọ́ba á pe jòyè á pe gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ojú tó lé hmm. mo bínú tán mo wá fẹ́ bú aṣọ lójú aráyé nípa ìtàn lọ́rin ojú tó lé. ó oh, bàbá ṣe ká mú déètì báyìí ká má ti mú déètì. a ò kọ́ fún àwọn èèyàn wa. ẹyọ ẹ káwọn èèyàn àwọn èèyàn máa dìbò ẹ káwọn èèyàn máa dìbò ìlú tẹ bá ti fẹ́ ká ṣe ẹ máa dìbò ìlú tẹ bá ti fẹ́ ká ṣe so láti èkó ni o tó fi dé Ògbómọ̀ṣọ́ bí tẹ bá ti fẹ́ ká ṣe hmm. àwa la Ìbàdàn tó fi dógbòmọ̀ṣọ́. àfa àlè mi mo fẹ́ jẹ kọ́ bá yẹ ṣàyí ní ọ̀hún adi stọ́ọ̀pù mi tí oníjà àfa alábàárkà yọ dáṣẹ wọnú inú ilé mi ó ní kí wọ́n gbogbo ohun tí ń jẹ́ òòṣà kó mẹ́ làmì sọ wípé àfa àlemi ojú ka òòṣà kan nígbà tá àfa àlemi délẹ̀ yìí. sẹ́gbọ́n kan ní jákúmá irọ́ ni ọ jákúmá irọ́ àfa àlemi ò fojú kan òrìṣà títí di ọdún eighteen ninety seven ẹ̀mí àkẹfà ní bẹ lórí àpèrè tí gbogbo Yorùbá gẹ̀ẹ́sẹ́ẹ̀tì táwọn òyìnbó kọ tó sojú àwọn òyìnbó àmọ́ ń bọ igi wọ́n ń bọ ọ̀pẹ̀ wọ́n ń bẹ lẹ́lẹ́sìn ìbílẹ̀ ẹlẹ́bọ tí gbogbo wọn dìde páwọn ọ̀fẹ́ àwọn Fúlàní mọ́ làwọn alímì ilé alímì náà fi gbógun jáde àwọn Fúlàní àtàwọn tó sàtìlẹ́yìn fún wọn lónìí bó lè dogun kó dogun nìró bá ń ró wọ́n wá ja ogun wọ́n fọjà jẹ ẹmíà lọrin aliyu ọmọ sulaimana ẹmí àlọrin kẹfà sulaimana lẹmí àlọrin kẹrin bàbá tiẹ̀ ní síta ẹmí àlọrin kejì pòròpóǹdé àgbọ̀yé wọ́n wá wó ilé rẹ̀ palẹ̀ wọ́n dunẹ́ sí torí ilé kókó là ń lò ńgbà náà ló fi wá sá ní ọdún ọdún tí mò ń sọ ìbẹ́lá kọlẹ̀ ní ọdún eighteen ninety seven mo ti fìwé ń ta ìsìn bẹnu gìsẹ́ẹ̀tì ló fi wá sá lọ sí Ògbómọ̀ṣọ́ làwọn àfi tulẹ̀ fún níbi tá à ń pè ní Gàǹbàrí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ò wọn ò ní sọ fáwọn ṣùgbọ́n àwa mọ̀ níjọba wọn kọ́ sọ̀rọ̀ wọn bá àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí pé ààrẹ wọn wá ń pe àwọn èèyàn lẹ́yìn àwọn tẹ́lẹ̀ mọ̀pẹ́ súnmọ́ mi ààrẹ dákun àwọn ọ̀já gbádùn kódà wọn lọ sí ọ̀dọ̀ emir pé ẹgbọ́dún wo ni wọ́n lé emir kó lọ ní tìmọ̀nà wọ́n mà tọ́ kí ọlá álímì tán nìlọrin hmm. iyì álímì tán nìlọrin ọlá álímì tán nìlọrin iyì álímì tán nìlọrin ní ọdún 1897 táwọn Yorùbá wọ́n sì ń bẹ ní ẹlẹ́bọ wọ́n wá lé ọmọ ọmọ álímì wọ́n lè e lọ sí Ògbómọ̀ṣọ́ kò rílẹ̀ Haúsá sá lọ́jọ́ náà lọ́hùn àwọn tó jẹ́ lẹ́bọ wọ́n lé e o mo sì ń sọ ìta ògún bọ́ ìjọ wo wọn ò bọ ògún mọ́ ń bẹ̀ ìjọ wo àníta ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀ èmi fẹ́ kẹ́ ẹ jáde ní kẹ́ ẹ wá pàdé mi ìwà gbégè sẹ́ẹ̀tì jáde àti tó bá bá ẹnìkan kẹ́ ní gbogbo àwọn àdúgbò nílọrin tí wọ́n sọ ilé ẹ̀mọ̀ ìjẹun ọlọ́jẹ́ ọlọ́jẹ́ ogójì ọdún èkọjá lórí pé wọn ò gbé egúnmọ́ lọ́lọ́jẹ́ nílọrin tẹ́lẹ̀mí nígbà nìkan sọ̀rọ̀ òun ó ti lé ní ọdún gbòóní kíni ìjọ wo làwọn ọmọ àfọ̀njọ́ ògbégi omi ta jáde mọ́ nígbà wọ́n sì ń ṣe kínní dọ́bà wọ́n tún lọ gbé nǹkan wọn làwọn náà ń fi ìgbálẹ̀ fọ́n mi yemọja yé yemọja yemọja gbàlù bọ́sà kó erù fọ́ náà ni ẹ máa tanra yín hmm. ẹnìkan ọmọlẹ Yorùbá jọ àrí òpè tán lọ tá a bá dákẹ́ tá a bá ń wò báyìí ṣùgbọ́n láàrin èmi àti yín ìtàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àbáàlì yóò mójú kan òṣàrá yìí bẹ́ẹ̀ ni ìjọba àbáàlì mi wọ̀ lọ́rin. ìjọba fẹ́ pa àbẹ̀jẹ̀ owó ogun rẹ̀ kọ̀ àfáàní mi ò fojú kan ṣàbáìsọ gbọ́rọ́ àwọn tí wọ́n gbé ẹ̀sìn kúrò lọ́dọ̀ àwọn olórìṣà ìní àwọn àwọn sọlágbẹrú àjẹ́ ọ̀pẹ̀lẹ̀ béèyàn bá kúrò lọ́jà tí ń lọ sọ́nà sóbi nígbà wọ́n pé èèyàn lọ́pẹ̀lẹ̀ èmi rò pé alálùkùránì ní í jọ́pẹ̀lẹ̀ ah, Akíndélé lọ tán náà yìí o ẹ̀yà bàbá ti gbé e sórí kinní tẹ́lẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. iná ọba ló ṣẹ́jú. iná ọba ló ṣẹ́jú o iná ọba ló ṣẹ́jú nígbà táwọn akékeré tá a máa ń gbọ́ lórí rédíò pé iná ọba ló ṣẹ́jú iná ọba ló ṣẹ́jú o iná ọba à ẹ̀yìn màá níran òkè ó dà pé tiẹ̀ ni wọ́n bá wa tan jẹ́ ní ìsìn. ẹ má bínú ẹ má bínú wọ́n bá wa tan bàbá wa tan jẹ́ ìyẹn sẹ́yọ̀ kan mo mú wa ní àbí méjèèjì. ẹ má bínú o gbogbo ọgbà afẹ́ ẹ̀bọ ń bẹ̀ náà kíní ìfátà tí mo rà mo dá padà ní o o ti rà ọ̀kàrẹ̀lá onímọ̀wulẹ̀ tí ìdààmú jìnnà wọ́n ti bá wa tà mo ti ra ìfátà kan tẹ́lẹ̀ tó gbé yọkàn máa gbé náà nìkan Dàpọ̀ wàá dà wákàpilẹ̀ ran tí ó gbé gbogbo complete studio. òòsà ń bẹ nílọrin àwọn tí wọn ò fẹ́ fojú kan òòsà àwọn làwọn sọlágbẹrú àwọn ni wọ́n gbẹ́sìn wọn sá tẹ́láwọn ò lè fún báwọn ẹlẹ́bọ ṣe ẹgbẹ́ ẹgbọ́n kan nínú tírà wo ló wà nínú ìwé wo ló wà wípé àáfàá límì ọ̀fojú kan òòṣà ṣèdíjà láàrin eléégún àti ẹlẹ́à ìlọ́fà wàhálà nígbà ayé abdulsalami tí eléégún ní ẹlẹ́à tó dá wàhálà alẹ́ ẹlẹ́ẹ̀mọ̀tàn. ẹ̀gbọ́yùn náà rí. àáfàá wa múlẹ̀ jakumanu àbànjá kó sàkó mẹ́jọ náà. ọ̀sẹ̀ àwọn olóko kù. àbá ni mi wọlé. máa gbọ́ o. sọ́dọ̀ àbànjá. ẹ máa gbọ́ o. ó pe àbànjá wípé kó di mùsùlùmí. ó pa àbànjá pé kó di mùsùlùmí. níjọ́ náà àbànjá sì ó sì di mùsùlùmí àbànjá àbá ni mi lọ wẹ àbànjá sí islam. sọ̀rọ̀ ìgbà tó ti délé ayé. sọ nípa àwọn ẹ̀gbọ́n olè sọ̀rọ̀ lù wọ́n gbogbo wọn kàn wòlíì pé jakuman irọ́ wo lọ́ọ́ gbà yìí jakuman àfẹ̀já di mùsùlùmí hmm. ọ̀dà àtàfẹ̀já bá wà di mùsùlùmí tí abdulsalami ọmọ alimi bá wá pa àfọ̀njá a jẹ́ pé ọ̀ràn rẹ̀ tó di méjì ó pa Ṣọlá Gbẹ̀rú àti gbogbo àwọn àáfàá òkè súnà ó tún pa àfọ̀njá tó jẹ́ mùsùlùmí tí bàbá rẹ̀ wẹ̀ sí mùsùlùmí ó tún ti ọ̀rẹ́ rẹ̀ ti a jẹ́ pé àlìjẹ́nà rẹ̀ kò sí fún kò sí ọ̀rẹ́ kò sí kò sí tó pa mùsùlùmí méjì ó pa tó ṣe pé òun àti bàbá rẹ̀ ó jọ Ṣọlá Gbẹ̀rú ju bàbá rẹ̀ lọ́nù mọ́ irọ́ náà ń pa ẹ wá gbé tí àkẹ́kalẹ̀ lọ́wọ́ adi kínní àfẹjọ́ ọ̀gbà ìsìláàmù ibi ọ̀rọ̀ tí wọ́n sì gbọ́ àwa mọ̀ ogun tí àfẹjá lọ tí ò fi padà bá límì tóun bá padà dé wọ́n ń bá a sọ̀rọ̀ torí álímì kan ò fẹ́ dúró àwọn ẹbí àfẹjá ni wọ́n bẹ álímì pé dúró oyè tó yìí oyè ebú ni lọ́dọ̀ tiwa iná ọ̀mẹ́ni ọ̀dà ni ṣùgbọ́n ìwọ tó já afá tó sì jọ́ rẹ̀ rà ní pé ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu ó lè máa bá sọ̀rọ̀ hmm. àwọn ẹbí ló kó bá fàjà o ó lè làwọn sì rò báwọn fẹ́ ṣe àfẹ̀jà kẹ́ ẹ ti fílẹ̀ kọ́ máa wà kàkàǹfò rẹ̀ tí ń wù lọ iná ọ̀mẹ́ni ọ̀dà tóun bá dé ìtọ́n bá mi sọ àwọn àjọ wa sọ bí ń gbàgbà bí ń gbà ìlàfànjá lọ kó tóó dé wọn ti pa á límì kí mo wí. Hmm kí mo wí. kó tó dé wọ́n ti pa limi ìyìn sọ pé Álímì kú o kí mo wí. kò kú wọ́n pa Álímì. ẹ bá béèrè fáwọn wo ló pa Álímì àwọn wo àwọn tó pa Àfọ̀njá náà wọ́n pa Álímì. Hmm. ẹ gbọ́ gbogbo òtá àbí ẹ sì mọ̀ tó o bá mọ àwọn àgbà ìtàn tí wọ́n mọ̀. bí wọ́n bí wọ́n fa. Àfọ̀njá gba ìsìláàmù Àfọ̀njá kú kèfèrí ni kò sí àkọọ́lẹ̀ pápẹ̀já gba ìsìláàmù tó bá wá gba ìsìláàmù ilẹ̀ wa pátálẹ̀ gé orí rẹ̀ iwájú ilé ẹ́míà ibi tẹ́ ẹ gbé ìlú sí ibẹ̀ wọ́n sí orí àfẹ̀já sí tẹ́ ẹ máa ń lù pẹ́ rẹ́yìn ọ̀tá yín abẹ́ ẹ ti gbàgbé. Hmm. ẹ tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ ti ń gbọ́ yìí. wọ́n dalẹ̀ sun gbogbo òkú àfẹ̀já yòókù wọ́n gé orí ẹ̀ wọ́n sì lọ rìn mọ́wájú ilé ẹ́míà nílọrin lẹ́yìn tẹ́ ẹ ṣe jálàbí wa àṣírí ààbò Babylon lọ àṣírí ààbò Babylon lọ níta ìmọ̀ sí wa mọ̀ nù. sọ̀bọ̀ ọlọ́pàá àwọn tẹ́ ń lẹ́nu bẹ́bẹ́bẹ́ yìí o bí ẹrú àwọn ẹrú lágbájá ẹrú tàmọ̀dò ọ̀pọ̀ nù wọn o tá a sì mọ̀ tí kèsẹ́ ti ń bẹ takọ́lẹ̀ ń bẹ ṣùgbọ́n wọ́n ti ní amọ̀pẹ̀ nìkan lẹ́rú àwọn bá máa dákẹ́ wàá máa jẹ́ kẹ́ bá nǹkan jẹ́ máa gbọ́ o ìwọ̀n ọ̀ma dàmà pé ó kéré lòun wà níjọ́ náà. èmi nù. dàmà pé kì í ṣe lu wọn ló ti ṣẹlẹ̀ Ìlọrin yìí ló ti ṣẹlẹ̀. kì ṣe èmi ní bá wù. àfàjà wẹ̀ Islam àfàjà àfàlímì lọ́wẹ̀. èmi ní èmi ní bá wù pé ó kéré lòun wà èmi kì í ṣe lu wọn ló ti ṣẹlẹ̀ àbí ta ni bá wù. àfàjà ọ̀wẹ̀ Islam kò sákọọ́lẹ̀ rẹ̀ kò sákọọ́lẹ̀ rẹ̀ tíra tó bá wá rí tó sọ pé àfàjà ṣe ìmọ̀lẹ̀ mú wá bóyá ti ọmọ ìkókóró ni o bóyá ti bàbá wa o eh, sheik kamalidin ni o bóyá ti bàbá wa sheik adam ni o mú wa bóyá ìwé ìtàn kan ni o bóyá ọ̀dọ̀ àwọn professor of history kan ni o irọ́ lè nu àlọ́ lè nu táfàjá bá ṣe ìmọ̀le á ló ṣe ìmọ̀le àfẹjọ́ ò ṣe mọ̀le ṣùgbọ́n a ti ń rínú àwọn ẹbí ẹ̀ tó ti ń ṣe ìmọ̀le kèé sì ṣe pé àfa límì lọ́wọ́ ẹ̀wọ̀n gàǹbàrí àwọn haúsá pilẹ̀ ń bẹ́ńbẹ́ táwọn ń ṣe ìmọ̀lé tiwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà lókè súnà tí wọ́n láyé sá wọ́n nílé nínú Ìlọrin ṣùgbọ́n àwọn tó bá ti ṣe ìsìláàmù ni wọ́n ń lo òkè súnà wọ́n sì ní military power tí wọ́n náà ń bẹ. làwọn náà fi ń jẹ́ ọmọ kéwù àfáàlímì látijọ́ náà gbogbo tí ń jẹ́ àwọn àfàjá ọmọ kéwù àfáàlímì ni wọ́n. àfàjá èso ọmọ kéwù àfáàlímì kóró gbá lẹ́nu ẹ̀ kóró gbá lẹ́nu ẹ̀ àfọ̀njá yìí sọmọ kí wàá fà á límì àfọ̀njá ni ọ̀gá àfà límì ó ni olówó ọlọ́lá ni àfọ̀njá agbe ìní álímì ṣe wọlé yorùbá jálàbí ló ṣe wọlé yorùbá tó gbé tó bá ti ṣàdúrà tán ẹni tí ó fún láṣọ ẹni tí ó fún lówó ní tó ṣe wọlé yorùbá nù hmm. àfọ̀njá yìí sọmọ kí òun rẹ̀ àárọ̀ ọ̀yọ́ ọ̀pá kókó fáró oko kò sí ìtàn kankan tó mu wá rí ẹ̀yin èèyàn mi lídìí àpẹ sì ń gbọ́. ẹ̀ tá tó bá wá rí bẹ́ẹ̀ náà àfọ̀njọ́ ò lè gba ìsìláàmù ká mọ̀ tún lọ́mọ lẹ́rìí lára àwọn ọmọ ẹ̀yìn àfọ̀njá táwọn ló tún tẹ̀lé àfọ̀njá kí ó sì wà lákọọ́lẹ̀ bàbá mi. olùyẹdùn ìní àkọ́bí àfọ̀njá kí n mọ̀ pé. olùyẹdùn. ìlà àkọ́bí àfọ̀njá ilé olùyẹdùn ní bẹlẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí jímọ̀ ọjà àbá nìbàdàn wọn ò bá ìmọ̀lẹ́ wọ̀bàdàn wọ́n bá kẹfìrí wọ̀bàdàn ni kí mo wí. kẹfìrí náà bá wọ̀bàdàn. wọn ò bá ìmọ̀lẹ́ wọ̀bàdàn lẹ́yìn lẹ́yìn ni wọ́n gba ìsìláàmù ilé olúyedó ọ̀nbẹ̀lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí jimoh ọjà àbá nìbàdàn àkọ́bí àfọ̀já lolúyedó àwọn ọmọ àfọ̀já sì ń bẹ lóko wọ́n wàá gba ìsìláàmù ni wọn ò ní dúró lọ́rin wọ́n wá wà lá olúyẹdùn wà lára gbogbo àwọn tọ́jọ wá fi ìbàdàn lélẹ̀ páwọn ọ̀dà àbòbò lẹ ìbàdàn ìlànà tí wọ́n sì fi lélẹ̀ wọ́n tẹ̀lé kó tó wáá di ayé olúyọ̀lé tó jẹ tẹ̀lé kí wọ́n tó wáá rẹ́yìn àwọn ìlọrin lógun òṣogbo. ojú tó lé ìlọrin ìlọrin ń pa ségè nínú irọ́ láwọn aláàlọ́ wọn àwọn afáàgídí ń bẹ òlérí wọn kí wọ́n jáde kí wọ́n máa pa àlọ́ ilé ìwé eléyìí ò sì sí nínú ẹni téèyàn lè gba ọ̀rọ̀ rẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ láti bá irọ́ ń bẹ̀ tó sì fẹ́ ń gbé lọ kóòtù tó rẹ́ńdà apology ojú tó lé sọ hmm. ma pé mi bí mo ṣe wà yìí wọn ò tí ì bá rọ́nú ọ̀rọ̀ mi rí kí n wá jáde pé wọ́n wá mú mi gbà irọ́ mo pa o wọ́n lè gba ẹ̀rí mi wọn ò lè gba ẹ̀rí tiẹ̀. ẹ sì gbàwé ilé ẹjọ́ rí. ìgbàwé ilé ẹjọ́ rí hmm. níjọ́ mo ti ń sọ ìtàn èmi sì fẹ́ kẹ́nìkan nínú wọn jáde pé ìtàn ti ń sọ yọ́yà ìṣó kóòtù Hmm. ojútólé ọ̀pàrọ̀ mọ̀ràn wa ọ̀pàrọ̀ ọ̀tàn ìsókòtù nígbà tó bá dé adájọ́ lé ìwé rẹ́dẹ̀rẹ́dẹ́ tó gbé wáyé ní ìsìn ìwé ní ọkọ̀ mú jáde ìwé my life ìwé my life yìí ní kọ̀kọ́ mú jáde pé adájọ́ olúwa mi egéṣe pé bẹ́ẹ̀ mọ̀ ń parọ́ mọ̀ ẹ wo ìwé yìí Saudana Sokoto lọ́kọ ní ọdún 1962 my life ní ọkọ̀ ọdún mẹ́rin tí wọ́n pa ní page fifteen rẹ̀ ojú ewé kẹẹ̀ẹ́dógún ló ti sọ ń bẹ̀ gbàgàdàgbàdàgbàdà pé ìlọrin o ilẹ̀ yorùbá ni o abẹ́ aláàfin ọ̀yọ́ ló wà kí mo wí. ìlọrin ilẹ̀ yorùbá ó sì wà lábẹ́ aláàfin ilẹ̀ yorùbá aláàfin ọ̀yọ́. ọmọ ọmọ Usman Danfodio lélẹ́yìí o tọkọ ọmọ ọmọ Usman Danfodio ní tọkọ ṣùgbọ́n sọ mọ̀ pé àwọn ọmọ Ìlọrin pàápàá àwọn tó ṣe pé àwọn bàbá wọn ò tí ì ṣe àṣírí ààbò bábílẹ̀ ńlá wọn ò tí ì ṣe dé wọn ò lè mọ ìpìlẹ̀ sórí kò sí ni kéèyàn fẹ́ máa dọ́gbọ́n gbogbo ayé ní ọ̀wá adéyàn pé ah, àṣebẹ́ẹ̀ ṣe mọ̀ ní pẹ̀lú rọ́tẹ̀ ń pa àṣebẹ́ẹ̀ ṣe mọ̀ ní. kó tó di pa àmọ́ bá tàn lọ mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò yín ètò wa ìtàn Yorùbá ojú tó lé nígbà wọnú studio o ti ráwọn náà o ti rí whiteboard o ti rí printer gbogbo àwọn pdf láti mọ o ti rí ac wa inverter ac ńlá nìyẹn tó wà nínú studio àdúpẹ́lẹ̀ ọgbẹ̀yìn tẹ̀ bá wa dá sí i ẹ̀yin tẹ̀ bá fẹ́ dá sí i náà torí pé ìtàn Yorùbá kò síjọba kan tó ń sanwó a lọ ṣiṣẹ́ ìwádìí ni a ni a ni òsìjọba kan account number access bank account zero zero four one eight seven four five seven nine access bank account Laji Abbas náà lẹ́bàá bẹ́ẹ̀ sí zero zero four one eight seven four five seven nine access bank account access bank Laji Abbas náà lẹ́rìí lórí rẹ̀ Laji Abbas tẹ ọba àti gbé dọ́là náà lẹ fẹ́ fi ṣọwọ́ yóò wọlé sínú domisila tẹ bá ti lo àkáǹtì ó máa gbé domisilari yẹn náà wá lẹ́ẹ̀kan sí zero zero four one eight seven four five seven nine access bank account Laji Abbas Laji Abbas lè lọ́ wà lórí access bank ojú tó lé hmm, yàá máa gbà lọ́lọ́. tọ́lá bá a lọ́wẹ̀. àfa lè mi ìwé àfẹ̀ǹtà. sọgbọn àfa alimi wa. wíwẹ́ àfọ̀njá tí wọ́n wẹ̀ sí Islam tí àfa alimi sì kó àwọn àfa àkọ́pá lókè sún náà ń kéwú. kọ̀ọ̀pá wọn ń kéwú. àtàwọn tẹ̀lé wa láti ilẹ̀ Yorùbá nígbà yẹn pé ilẹ̀ Yorùbá. wọ́n parọ́ wọ́n ní nígbà tá àfa alimi fẹ́ fìjọba ẹ̀sìn lélẹ̀ lókè sún náà ọwọ́ á fún wọn ní làbídùn kí wọ́n lọ máa jẹ́ kankan kò rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n kó ogbo tí wọ́n fi ogun yí òkè ṣúnà po mo ti sọ nínú lẹ́yìn ikú ààrẹ ọ̀rẹ́ kákàǹfò àfọ̀njá mo sọ ń bẹ̀ àwọn àáfàá yìí àwọn àpò oúnjẹ tó kù ẹ̀yìn ọmọ máa jẹ́ àwọn tó wá jáwọn àgbà fáànù wọn wá ní ààbẹ̀ lọ́hùn bí wọ́n bá tiẹ̀ pa wá wọlọ́run ọba àtọrọ àlìjẹ́nà mọ́ sì jẹ́ kí ìsìláàmù ó parẹ́ nílùú yìí nínú àwọn ọmọ wa gbáwọn àfáà tó lórúkọ dìde ńlọrọ dàbí nù fi wọlé èmi ò mẹjọ táyà wọn ò fi àyè gba fúlàní kọ wọlé ìbínú ẹ̀yìn ráìfà náà sì ni abdulsalami ṣe tó fi paṣọ lágbẹrú pé à tẹ́lẹ̀ bá mọ̀ padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ fọjà jẹ wá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó sáwọn yorùbá nú wọ́n kó sáwọn yorùbá nú irú ìtẹ́ tó ń ṣe nílọrin ní ìsìn tẹ́ ń ṣe nílọrin tírabú nǹkan bú sì ń bẹ lọ́wọ́ wọn kò wá sí ìlú méjì tí wọ́n bẹ̀rù ìbàdàn wọn bẹ̀rù wọ́n mọ̀ yí pé àṣàṣì àwọn èèrè ìbàdàn kí mo wí. àṣàṣì ìlọrin yìí ràn bàdàn. àwọn mọ̀ àwọn náà mọ̀ ó sì nídìí èyí sì tún fi bẹ́ẹ̀ pamọ́ wọ́n mọ̀ pé káwọn ọ̀sà káwọn ó ṣe gbogbo ẹ̀ irọ́ ni. náà ni ṣé ká lémi káàkiri àtàwọn tó bá wá láti ilẹ̀ haúsá tí gbogbo ń kálukú wa bá níjọ lọ́wọ́ kan wípé a fi dáwúlà ìsìlámẹ́yà lélẹ̀ ńlọrin kò wọ́n ń gbèlú ni àwọn òwe tẹ́ torí bí wọ́n ti tẹ̀lú náà ni ká fún ìlú ló kọ ìtọ́ ti tẹ̀lú nù. sọgbọn nǹkan wọn èyí tẹ ìlú. kí ni jẹ́ ń gbà náà bàbá mi. Ìlọrin ni. ẹ̀yin ọlọ́nà ìdídì tẹ́. Ládẹrin hmm. ìníbàálẹ̀ àkọ́kọ́ pàṣẹ ọmọ rẹ̀ ní kejì alùgbè ìnìkẹta àfọ̀njá nìkẹrin láyé àfọ̀njá sì ni alimi ṣe jálà bí wọ̀ lọ́rin. Hmm, ìlú tí wọn tẹ̀tàn ń jẹ baálẹ̀ jakumanu jakumanu jakumanu ọmọ pé mo ní kinní yìí lọ́wọ́ kò mọ̀ pé kinní ń bẹ lọ́wọ́ mi jakumanu kinní yìí wà lọ́wọ́ mi tí o ti rí ojú tó lé ọdún kí ló wà rẹ o. nineteen twenty nine. ẹ̀yin òbí sẹ́ẹ̀tì Ìlọrin nu àwọn jakumanu ọmọ tó ṣẹlẹ̀ tí mo fi wọ́n lọ́kàn balẹ̀ Fúlàní wọ́n wá ti lọ gbogbo kinní gẹ̀ẹ́sẹ̀tì yìí wọ́n ti lọ dáná sun gbogbo láìbírì Ìlọrin tẹ́ ẹ bá lọ wò lérí ẹ lọ kẹ́ ẹ gúgù rẹ̀ ẹ́ nígbà ẹ̀ lérí ìmí wà pdf kan bẹ jáde ṣe boundary northern nigeria àti western nigeria yẹn náà tó ń bẹ mo ti fáwọn èèyàn rẹpẹtẹ tẹ ẹ bá tó bẹ ẹ jáde wá ẹ jáde wá ojú tó lé bàbá mi táwọn èèyàn bá ti múlùú tẹ fẹ ká sọ ìtàn a lọ káre láì ọmọ ọmọ balógun olówùsì tó bá wa tó àkáǹtì yẹn gbé a jáde wá ẹ wá kojú kìnìún ìtàn àlọ́lọ́ ń pa yìí wá gbà lọ́yìn lójú mi káwọn ọ̀jọ̀gbọ́n wá jọba wa gbọ́ gbogbo tíra ń tọ́ ọba sì rí àtàwọn tó kọ́ àtàwọn tó approve ẹ̀ kó jáde ojú tó lé hmm. ojú tó lé. wọn kẹ́rì ẹ̀ bọ̀ àlọ́ ni jákúmánù ń pa yìí ìtàn kọ́ àlọ́ ṣe lè wá di ìtàn àlọ́ rèé ìtàn làwa ń sọ àlọ́ lọ́ ń pa. wọ́n náà wo nǹkan torí pé bàbá lọ́jà ọ̀dà ìtàn tó ń sọ ní ìsinyìí pé àfa alimi lọ wẹ àfọ̀njá sọ ń gbọ́ rí nínú ìtàn ìtẹ́ ẹ̀sẹ̀ lọ hun lónìí inú o. ṣé ẹ mọ̀ ẹ ti ń bá ń sọ̀rọ̀ tó bá dùn lẹ́nu rẹ̀ àwọn tí bá ń gómìnà bá gà mọ̀ borí lè rí yà mọ wàhánà la sínkún sínkún. lọ́dún tá a ti tó o ti rọ́wọ́ àṣì fún àfàwà Mutiu hmm. tá a ti ní bàbá wa ṣe kádàmọ̀ ní pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni ládìrín lọ́tẹ̀ àti ìrí kí wọ́n jáde kí wọ́n sọ pé rárá òkè ṣe tí a ṣe kádàmù lákè o kí wọ́n wá mú tí a ń jáde kí wọ́n wá ké sọmọ ọdún tó lé sọmọ ọdún sọ kí ní jẹ fàṣírí kan fọ sọmọ pọmọ lọ́ni kan ò ní mú tí a ń jáde kó ké. wọn ní mú kan ké. èèwọ̀ ni kí lọ́mọ tó fà á tí ń ṣe baálẹ̀ baálẹ̀ lọrin ìjẹta torí emir ìsọba o baálẹ̀ ni ipò baálẹ̀ ni emir wa <laughs> ń bí wọn nu ní èmi kọ́kọ́ sọ <laughs> ọmọ lòun ò ní pè emir lọba ọmọ àfáà lòun ọmọ wọn máa ń dádé kí mo wí. àmọ́ dade ọba alade adélọ́ba ti wá ń dé. ibo ni sẹ́mi à ń dade àwọn táwa bá ń pè lọ́ba lọ́dọ̀ tiwa wọ́n ń dade. adé adé náà ń dé adé adé ni wọ́n ń de, adé lọ́ba dídé à ń dade. dídé là ń dé ọba ní ń dé. bẹ́ẹ̀ni. anabi dahuda adélódé anabi sulaimana adélódé torí pé náà àwọn ọmọ bani israẹla làwọn oníkan sì já mọ̀ pé adé ni dáàdi wá dé anabi sulaimana òwe láwà ní dáúdà òwe láwà ní adé ni wọn dé táájú là ń padé adé adé ni wọn ń dé ojú tó lé ẹ̀ka wa ti àbá o bàbá kó wa ló fi ọbẹ̀ o ẹ àárẹ̀ òpìtà kọlù ẹ oníbodè kọlù oníbodè kọ kọ oníbodè kọlù oníbodè Yorùbá ni ẹ bá ti ń ẹ̀sìnà fún wọn ó tún dá wọn padà ẹ má pa àlọ́ tíra wo lẹ ti rí i tíra sheik ádámù ń bẹ ojú tó lé nígbà táwọn bàbá ṣe prógámù yìí àwọn àfọ ọmọ wa ń kalẹ̀ tí wọ́n mọ tó mọ ké gbogbo àwọn tíra tẹ́ bá kó wá tí wọ́n mọ bá wa tú á wà gbé kínní whiteboard ńlá wa òwò náà wọ́n bó ṣe tó kọ̀ǹpútà wa ẹ̀ láwà gbé bẹ̀ ọyọ ẹ̀yẹ ìyẹn o ìtàn wíre o. ẹ̀yin afẹ́ ẹ̀ka ta fún wa ẹ̀ka tí wọ́n gbọ́. Ah! ìrọ̀pọ̀ àní bẹ́ẹ̀ ni Ìlọrin ẹnu bá dojú yọ <laughs> Ìbàdàn mèsì ọgọ́. jẹjẹ hmm? pé bíi tíyan kan lọ táwọn àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí ò tí ì ní orúkọ kan táwọn wípé ń táwọn péré níṣẹ́ alẹ́ mi bá pe gbogbo wọn wípé abẹ́bíjọba ìsìlámù lílẹ̀ ìfìjọba ìsìlámù lélẹ̀ ńjọ́ náà tó ìjẹ́pá àfa alimi náà lọ́wọ́ ẹ̀ àmọ̀jásí islam tóníkálukú sì sọwọ́ lẹ̀ ńjọ́ náà bí lọ́ọ́rẹ́ tí jẹ́ lu àfa àlímẹ̀nu gbogbo wọn ni wọ́n. ṣe gbọ́ bó ṣe ń jẹ́ lu àfa àlímẹ̀nu náà ojú tó lé hmm. mo wá challenge gbogbo ọmọ ìdí àpẹyọ ọmọ àfànjá yálà ọmọ àfànjá tí ń bẹ nìbàdàn àti ọmọ àfànjá tí ń bẹ nílọrin ọmọ àlè níyín kí mo wí hmm, ọmọ àlè níyín tẹ́ ẹ̀ bá jáde sọ̀rọ̀ ọmọ àlè níyín pẹ̀lú adúrú rọ́bà tàbátà tí wọ́n pamọ́ bàbá yín níjẹ́ àpá ìlọrin àfọ̀njá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ń gbé bẹ́ẹ̀ o ìlọrin àfọ̀njá sọba níbi tẹ́ máa ń pè ní gèrè alimi hospital kan ni wọ́n kọ́ àwọn kìíní gbọ́n ibẹ̀ wá ń jẹ́ ìyẹn odi ìlú wọ́n bá lọ gbé hospital kan bẹ̀ wọ́n wá pè ní gèrè alimi hmm. tọ́ba ti wá là ń lọ hospital yẹn bí ìgbà tó ọ̀pọ̀ hospital ti ń jẹ́ adé ọ̀yọ́ ń bẹ nìbàdàn à ń lọ adé à ń lọ usage ọ̀pẹ gbogbo agbègbè bíi usage wà ń bàdàn ní ìsìn usage là ń pe gbogbo bẹ̀ hmm. adé là ń pe gbogbo bíi tí adé wà gbogbo òkè àdó tí liberty wà gbogbo agbègbè yẹn liberty ni à ń lọ sí gèrè alimi hospital ní í jẹ́ bẹ́ẹ̀ tẹ bá sì ti débi kinní tí wọ́n ṣe tọ́nẹ̀ tí wọ́n ṣe ń lókè lókè rẹ̀ ẹgbòkìnrin ẹgbàsálẹ̀ ní ẹ ti hospital gèrè alimi o lọ́wọ́ ọ̀tún ní ti ń jẹ́ gèrè alimi nu tẹ́ fi pè bẹ́ẹ̀ ní gèrè alimi àmọ́ àwọn àfẹ̀já gbóyà wọ́n gbé sí àárín gbùngbùn ìlú Ìlọrin Àfọ̀njá tó máa límì kò tó bẹ̀ kọjá o pé àwọn lọ gbé Ìlọrin gèrè álímì síbẹ̀ o kí mo wí hmm. ń parọ́ eléyìí Jackman ń parọ́ jẹ́ ìfojú òpó lè ojú tó lé òun kẹrẹ́tà fi pè tẹ́ dá sétò ẹ jẹ́ ìfojú òpó lẹ̀ ó ní zero x zero zero eight zero. two three. two three. six eight. six eight. seven four. seven four. three two. three two. agbe WhatsApp náà ní ẹ fi plus two three four. plus two three four eight zero. eight zero. two three. two three. six eight. six eight. seven four. seven four. three two. three two. ẹ yé parọ́. ẹ yé parọ́. ẹ yé parọ́. ẹ yé parọ́. irọ́ àmọ́ bá ń rọ irọ́ ọ̀dà fa. bàbá mi ní irọ́ ọ̀dà fa. àbí kéèyàn wá máa lanu bàǹtà bàǹtà kó sì wá máa parọ́ yìí. kò bójú mu kéèyàn lanu bàǹtà bàǹtà kó máa parọ́ máa ń bá tó tó bá gbé kiri alimi. Ah, ah. ìpè wọn wá sọ ìlọrin lórúkọ àfa alimi wá sọ ní ìlọrin láì ṣe yorùbá. irọ́ fa bàbá mi. Ah, ah, irọ́ ah, ìdí mbáwílì ọmọ wífa. ó bàbá mi. irọ́ wo ló wá ń pa ifá. ti wà lójú òpó ẹ alẹ́ o ẹ alẹ́ o. ẹ̀ló ààrẹ òbítàn kwá. ẹ mà kú alẹ́ bàbá mi o. oníbodè ìjọ oníbodè yorùbá káwàtà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Bámidélé láti Amẹ́ríkà. ẹ bá wa dá sétò ìta tó gbọ́ ní o lọ́wọ́ àwọn aláàlọ́ of Ìlọrin. nígbà tí bí Dagman ń pa àlọ́ kí ló dé tí ò pa àlọ́ níbi ìgbà tí àwọn ọmọ bíbí ìlú Ìlọrin tí wọ́n lé ẹ́míà wá sókòmọ̀ṣọ́ tó fi di ọlá límì tán nílọrin Ìyè Álímì tán nílọrin. Ìyè Álímì tán nílọrin. Ah. Mo ti fi gèsẹ́ẹ̀tì mo ti fi inú ìwé tó wà hàn wọ́n. Èmi ń bẹ. Gbogbo alákọ̀ọ́lẹ̀ <laughs> kò sí má kọ́ọ́lẹ̀ wá. Ẹni kó tọ́ka sí ìwé kan, ó bá inú tíra kan ló ti rí ni o ìwé ayékejì mà ni o ìwé Samuel Johnson ni o kọ́ tiẹ̀ sọ wípé ókè onínú òwe báyìí ojú òwe báyìí àwọn ọ̀fẹ́ tà àtẹnudẹnu mọ́. bẹ́ẹ̀ni kó sì dáko ojú ewé. irọ́ ti pọ̀ jù kọ́ dáko ojú ewé tó ti mú un bọ́bá tiẹ̀ ti dáko òwe gbogbo wọ́n wẹ Àfọ̀njá sí mùsùlùmí níbo níbo láti rí ha ó ti gbàgbé pé gbogbo irọ́ tó ń pa yí àwọn ẹbí Àfọ̀njá sí nílọrin bí wọn tiẹ̀ jáde bí wọn yọjú o. tọ́láwọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ọdún tó sá tí ẹ̀mí àṣà wá sí Ìlọrin ibẹ̀ wọn ti dárin ló ti di ọlá límì. tán ni lọrin ìyá límì tán ni lọrin ọyẹ límì tán ni lọrin. Ìlọrin Àfọ̀njá mọ́ Ìlọrin Àfọ̀njá ni o <laughs> Ìlọrin Àfọ̀njá tó ṣe wá bá o níbi. Ah, ó tiẹ̀ tún ó tún ń bí ó láwọn àlejò wọn ń kọrin pé lọ́ọ̀rì àfọ̀njá nílùú tẹ̀yẹ jẹ kàkà àbí ọmọ tó mọ kàkà ń foni ọmọ wàá ṣe o. Ah, ìlú tẹ̀yẹ ìlú tẹ̀yẹ bá ti jẹ kàkà kò ah, ọmọ wa. wọ́n tí obìnrin bá ti ké ìgbé atótó àrèrè ẹ pé ga àrèrè ni ó wù bẹ́ẹ̀. a hmm, ti tóbi ọlọ́run. Hmm. ọmọ pa ìlú àlọ́ mọ́ o lásìkò tí ẹ̀ ń lo dáúlà lọ́wọ́ kọ́ mọ́ pàrọ̀ àlọ́ mọ́. ẹ ṣe gan ni bàbá mi ẹja tó gbélé ẹ ṣe pọ̀ ẹ ṣe pọ̀ ẹ ti wọlé o. ẹ máa kú dédé àsìkò yìí. láti gbogbo ẹ̀yìn Chicago sẹ́yìn náà ṣe ń gbọ́ kí ni òsínwá gbóhùn jáde báyìí. wọ́n bọ̀ ẹ jẹ́ ẹjẹ ẹjẹ ẹjẹ lòmẹlẹ ìwò náà mò ń bọ̀ o mò ń bọ̀ o torí kí ni yóò tó sọ̀rọ̀ jáde dáadáa ẹjẹ mò ń bọ̀ o mo fẹ́ lòmẹlẹ. mo fẹ́ mo fẹ́ gbé sórí eléyìí. ọ̀là bó ti ṣé ń gbọ́ mi báyìí àgbọ̀nyin dáadáa àgbọ̀nyin dáadáa ẹ̀jọ̀ ọlọ́run ní kúrò láàyè ọlọ́run ní kúrò láàyè yìí. kẹrí ní ní inú mọ̀ wọ́n ń pè ní kan ní rẹ́fẹ̀rẹ̀ ẹ̀rí pé tí àwọn adájọ́ bá dá ẹjọ́ tó bá dá ẹjọ́ wọ́n á sọ pé Ṣófọlá versus Federal Government of Nigeria ní nineteen seventy nine irú kan báyẹn ti ṣẹlẹ̀ rí kí ìdájọ́ má bàa dìjà ẹ bá wo judgement bàbá wa aṣíwájú bọ́lá ahmed tinubu tá a ṣe ìpàdé ọjọ́ mẹ́ta yìí one of the reasons tó jẹ́ kí ìdájọ́ yẹn pẹ́ tó fi tó tún mẹ́fà tó pẹ́ bẹ́ẹ̀ gbé references pọ̀ bẹ́ẹ̀ ni nígbà tí ẹjọ́ sọ ẹjọ́ yìí tó tẹ̀lé nígbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdájọ́ bẹ́ẹ̀ báyìí gbọ̀nàdá ìdájọ́ bẹ́ẹ̀ báyìí gbọ̀nàdá títí mo lọ sọ̀rọ̀ yẹn ni pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ máa ń reference pé inú ìwé báyìí pẹpẹ àmọ̀rí àmọ̀rí rẹ́fẹ́. àròsọ ọlọ́run ló kàn sọ. ẹja máa ṣe kankan ẹjọ́ bá pè báyìí ìṣẹ́jú kan sixty seconds ó yá ìṣẹ́jú kan sixty seconds ẹ kú alẹ́ ti wọlé o. hello ẹ kálẹ́ ààrẹ. ẹ bá wa dá sétò pápápá. mo fẹ́ dá sétò ni o. ẹ̀yà ìran kan lèmi fẹ́ mú wá ìmọ̀ tí mo dẹ̀ fẹ́ mú báwo náà ni gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà tó ń gbọ́ mi lálẹ́ yìí àti àti nǹkan táwa gbọ́njú bá o ni pé ilẹ̀ Yorùbá a máa ń bu ọ̀wọ̀ fún gbogbo èèyàn ṣùgbọ́n ó ti wá fẹ́ fà wá um, àsìkò ti tó tí àsìkò ti tó tí a gbọ́dọ̀ jẹ́ kóníkálukú mọ ààyè àti bó ṣe mọ emir of Ìlọrin tó ń pè yẹn a ní pè ní emir of Ìlọrin mọ́ nígbà tó tẹ́ baálẹ̀ ní baálẹ̀ lọrin láàmú pè látòní lọ. èmi náà fi ń pè lọ́ba ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá ẹ sì ń pè emir lọ́ba bàbá wọn lọ́lọ́ọ̀ba àlù Ìlọrin lẹ̀ wí. kò gbọ́dọ̀ pé ní emir of Ìlọrin mọ́ Ìlọrin ni. wọ́n mọ̀ pé ọba ẹ̀mí àwọn kò tó ọba tilẹ̀ Yorùbá torí kò dé adé so baálẹ̀ lọrin láàmú pé n ẹ ṣe gan ni no kì í ṣe àbùkù kì í ṣe àbùkù torí wípé àwọn ẹ̀mí àwọn ń bẹ lábẹ́ shortown Sokoto ọba Ọ̀nìrìsì tó wà ní díàmù tó wà ní olúùlú wa tó wà lórísun wa olórí aládé gbogbo ńlá àá láwọn ọba àwọn ọba onílẹ̀ yòókù bíi tilẹ̀ yorùbá aláàfin ilẹ̀ ìjẹ̀bú ilẹ̀ ìjẹ̀ṣà báńbáńbá la sì ní gbogbo àwọn ọba aládé làwa ní àwa láwọn ọba lábẹ́ wọn sì láwọn baálẹ̀ lábẹ́ wọn pẹ̀lú ẹnìkan ti wà lójú òpó ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ ẹ kú iṣẹ́. orúkọ yàtọ̀ tẹ́ ti pè. Yẹmí ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn. bá dá sétò. ṣe rí àwọn ọba wa gan ló fi gbogbo rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ yí wa lára àwọn olórí wa ẹ wo orú nǹkan tí bàbá tí wọ́n dánwò lónìí. sẹ́lẹ̀ ojú tó lé ọmọ tí mi sì ojú tó lé gbọ́ ó wá wò kẹ́. ẹlẹ́fẹ́ dátàlẹ̀ yorùbá láwùjọ ẹ wá ń jẹ̀yí àwọn ọba wa níta báwo làwọn fúlàní nǹkan ṣe fẹ́ pọ́n wa lé báwo náà ṣe fẹ́ pọ́n wa lé ẹ jọ ẹ bá wa pè pàdé àwọn lọ́balọ́ba kí wọ́n wà tó ṣe sí kinní yìí kíní ìpín pọ̀ jù yẹyẹ ìpín pọ̀ jù àwọn fúlàní ò fi yẹyẹ ọba wọn báyìí báwa ti ń yẹyẹ àwọn ọba wa àwọn ni wọ́n fi wá ṣe yẹyẹ níta ó jẹ ẹjẹ kẹlòmí ta pípọ̀. ẹ ṣe gan ojú tó lé hmm. fídíò tí wọn sọ̀rọ̀ trump tó ẹsẹ darapọ̀ mọ́ wa àbùkù lábẹka àwọn bàbá wa ojú tó lé bọ ohun kan o. ẹ jọ jókòó ẹ ṣe tẹ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí president bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún president ẹ dìde. ojúlé àwọn dábì rẹ àwọn bàbá mi ló ẹ jókòó ẹ káwọ́ gbé àpò fífún. ìwé alẹ́ ló tọ́ ọ̀yà kálẹ̀ kí n tiẹ̀ aláàárọ̀ òòrùn. ẹ jọ ẹ jọ nílẹ̀ káàárọ̀ òjìrè nǹkan méjì là ń bọ̀wọ̀ fún. among others. ọjọ́ orí àti ipò. ẹ̀yin lẹ́yìn àgbàdúrà yóò bá. gómìnà ní ipò èyí ni ipò yín sì ga jù lóòótọ́ ọbẹ̀ tá ìpàdé yóò gba ìṣe talágbádá. nígbà tó bá ṣì ń ṣe gọ́vnà tó bá ṣe tí ò bá ṣe gọ́vnà mọ́ ebi ìgbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. ẹ̀gbọ́n ìgbà ọba ó dọ̀bálẹ̀ pẹ̀lú adé lórí àgbàlagbà ó ti yé mi o. so ẹ jẹ́ kí a gbé àṣà wa lárugẹ. a gbé lárugẹ. Ọbásanjọ́ sí. Ọba máa dìde fún àwọn gómìnà. Ọbásanjọ́ balẹ̀ fún àwọn. Ọbásanjọ́ ti bá wa gbé àṣà wa ní arugẹ. Bàbá ti bá wa gbé àṣà wa ní arugẹ. Hmm. Ojú tó lé Ọbásanjọ́ nù. No. Mm ọba sekinu ọbàṣẹjọ nù mm. wọn ní ká gbé àṣà wa ní arugẹ wọn sì ti bá wa gbé àṣà wa ní arugẹ ẹ dìde ẹyọ ọmọdé yìí ọba nù ẹ jókòó ẹ díjú yẹ káwọ yóò ké ẹ sá <laughs> ẹnìkan ti wà lójú òpó lájà báàsì ẹ ti wọlé wa ó ti re ó ti re ó ti re bákan náà bá ṣe ń sọ ojúṣe gbogbo ẹni láti dá sí ìtàn yorùbá access bank account zero zero four one eight seven four five seven nine pàápàá lásìkò tó ṣe wípé àsìkò tó gbẹgẹ́ ìlà wàyí ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ àtàwọn nǹkan míì tó rí pé àgbọ́dọ̀ máa sọ ní orí afẹ́fẹ́ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò iná ni àtúnfẹ́ látúnfẹ́ rà ẹ ṣe gan ni ẹ dàgbẹ́ nìkan pàdé ojú òpó ẹ kú alẹ́ o. ẹ ẹ kalẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. ẹ kalẹ́ ẹlẹ àti lọrin ń pè. bá wa dá sétò à ń gbọ́ yín o láti Ìlọrin mo lẹ láti Ìlọrin lẹ ti ń pè. bẹ́ẹ̀ni. ẹ bá wa dá sétò. ẹ ṣeun n tí ó jẹ́ kí n dá sétò náà ni pé ẹ lóòótọ́ tí a rí ọ̀rọ̀ intellectual talk like this ó yẹ kí àwọn gbé ìtàn síbi tó yẹ kó yẹ ká gbé sí. Ṣẹ́yìn ní tí mo rí bẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe ń gbà sọ̀rọ̀ ẹ̀kíyàrá ìfẹ́ ṣe ń gbà sọ̀rọ̀ lọ́rẹ̀. Ó ti mú bias mind wá pẹ̀lú ọ̀nà bẹ́ẹ̀ ṣe ń gbà sọ. Torí tí a bá ń sọ pé ẹnìkan sọ nìkan ẹ kọrin kan ẹni pé ọlá níyìn tán nílọrin. Kọ̀ ẹ ti gbàgbé pé àwọn fámìlì náà àwọn ni wọ́n sọ àwọn Ọ̀yọ́ Àtìbà àwọn ni wọ́n sọ di mùsùlùmí wọ́n sì sìn balógun oko àdànàkú wọ́n sì lọ jọba lọ́yọ̀ọ́ ni. wọ́n sì ta ni lọ jẹ ọba lọ́yọ̀ọ́. wọ́n ṣe balógun oko àdànàkú hmm. láti inú ẹ̀wọ̀n inú láti ìgbà tí wọ́n yọ prince Abíọ́dún Àtìbà hmm. tí wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n capture rẹ̀ wọ́n capture táwọn capture. àwọn aráàlú ìjọ náà lọ. ta ni wọ́n capture. ní àwọn e, ní ogun tí wọ́n jà. ta ni wọ́n capture ta ni wọ́n capture mo béèrè. Abíọ́dún Àtìbà. nínú nínú Abíọ́dún Àtìbà ń náà. mo ò capture Abíọ́dún Àtìbà. ṣe é rántí pé ní ogun yẹn ní hmm. ẹlẹ́bù àbúrò ọ̀já bá omi lọ ọpẹ́lọpẹ́ pé àtìbà ẹ̀sìn tí wọ́n gbé ilé òfin lè bómi lọ tí ìmáàmù ọ̀yọ́ àgọ́ ní jẹ́ngbà náà àti àbúrò ya rẹ̀ yéésùfù tí wọ́n ṣe àtìlẹyìn fún jẹ́ fi gbé kọjú odò bó wọ́n ṣe wá mú lọ o àpadàbọ̀ ogun tí wọ́n ń bọ̀ mo ti sọ nínú lẹ́yìn ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò kúrú mo ń bọ̀ mo ń bọ̀ ẹ̀yin ni ẹ farabalẹ̀ ẹ̀yin ni ẹ farabalẹ̀ torí àlọ́ tẹ́ ẹ̀ máa pa mo ti sọ lẹ́yìn ìta Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí ìní wọ́n fi wá ṣe ìpàdé Olúyọ̀lé Àtìbà àti Kúrunmí pé ẹ ṣe àtìlẹ́yìn fún mi Ìlọrin lọ́wọ́ á sì jẹ hmm, lọ́wọ́ á sì jẹ oyè lágọ̀ọ́ ọ̀jà ń bì ní o lẹ́yìn ọdún kejì tí ogun ti fọ́ ni o wọn ètí ìjẹ Aláàfin Àtìbà ń bẹ lọ́yọ̀ọ́ ìnìgbà wọn fi lé Ayọ̀ Abèèmọ̀ àbèmọ̀sùnrú ọkọ̀ ìlú kan bantata tó fi sá lọ sí ọ̀dọ̀ àtìbà lágọ̀ọ́ tó lòun ò lè gbàálẹ̀ tóun fi mórí lé ọ̀nà lọrin torí tí òjẹ́ kó lè gbàálẹ̀ ni pé àwọn tó gbẹ̀mí lé láti ṣe àtìlẹyìn fún tó bá fẹ́ jẹ aláàfin náà ni Kúrúnmí àtolúyọ̀ni sáwọn gbogbo ẹ̀yàn ọmọ Ìlọrin ẹ kérésẹ́ rò pé báyẹn mẹ́tẹ̀ ń bá sọ̀rọ̀ ọ̀tàn ni ẹ̀ẹ́dẹ̀ máa ń hun ìtàn wá ẹ̀ẹ́dẹ̀ẹ́lẹ́ má kọ́ ọ́lẹ̀ bó ṣe ń bẹ nínú gbogbo iṣu inú including the, the book of Reverend Samuel Johnson tálà jẹ́lẹ̀ kejì mọ́ fi hàn wá. wọ́n ja ogun Elédùwẹ̀ ní ọdún 1835 ọdún kí mo pè é. 1835. àwa lọ́ba lọ́yọ̀ọ́ ọ̀yọ́ ti tú ṣùgbọ́n àtìbá pilẹ̀ ti wà ní àgọ́ tẹ́lẹ̀ ẹni tó yẹ kó jọba òun gba ọ̀dọ́ Kúrúnmí lọ ó lóun ò lè jẹ́ pé torí pé ah ó rí i pé ojú àtìbá wà lórí kínní àtìbá sì gbẹ́mí lé Kúrúnmí àtolúyọ̀lé ńbàdàn ló fi wá ṣàdéhùn tí n bá fi lè jọba ìwọ olúyọ̀lé ìwọ ló jẹ́ gbákejì mi prime minister ìwọ ló jẹ́ Basọ̀rún ilẹ̀ Yorùbá ìwọ kàkà ìwọ Kúrúnmí ọmọ ẹ̀sọ́ náà ìwọ ló jẹ́ Kakanfò ọmọ Ìkòyí ìní Kúrúnmí ṣùgbọ́n ìlú Òkò láti bí àmọ́ ń gbòògùn tú Òkò ó padà sí Ìkòyí so ń gbọ́ ọ padà sí Ìkòyí Olúyọ̀lé ń tiẹ̀ Ọ̀yọ́ ilé láti bí Olúkùoyè lórúkọ bàbá tiẹ̀ àgbẹ̀yìn lórúkọ ìyá rẹ̀ sọwárí Olúkùoyè àbúrò Basọ̀run Gáà ni ọmọ Basọ̀run Yàmbá ni so ń gbọ́ hmm. ìyá rẹ̀ àgbẹ̀yìn ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú ni ìlò fi jẹ́ pé Olúyọ̀lé àti aláàfin abíọ́dún adéwìnbí àtìbà ẹ̀jẹ̀ kan náà jọ ni wọ́n ṣùgbọ́n olúyọ̀lé ò lè jẹ aláàfin torúpọ̀ ọmọ obìnrin ni àlọ́ tí fẹ́ẹ́ tó fẹ́ máa pa àlọ́ nù o wọ́n wá àtìbá wá jẹ àwa lọ́ba láti ọdún eighteen thirty five títí wá di ọdún eighteen thirty seven wọ́n wá ráwọn èèyàn wá láti àwọn èèyàn tó sá káàkiri pé tó àtìbà wá jọba ti jọba tán wá padà sọyọ ọlé àtìbá wá ní nígbà àtìbá wọn dọba tó bá dá gbogbo wọn jókòó òun ọ̀padà ló fi wá fi olúyọ̀lé jẹ Báṣọ̀run tó yan gbogbo olóyè pé a lè padà àwọn fúlàní ń dà wá láàmú àwọn bàrùbá náà ń dà wá láàmú lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn tápà náà ń dà wá láàmú ẹjẹ́ àjókòó ń bì ká gbá ogun jọ gbogbo àwọn ogun wa tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ya lábọ̀dé torí Àtìbá náà ó gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá hmm, kó tó wá padà hmm. pípadà tó wá padà torí ń gbà wọ́n lọ ja ogun Elédùwẹ̀ Olúyọ̀lé nìkan ní ọ̀mọ̀ sí ọ̀tẹ̀ tí wọ́n ṣe òun ti lé Ìlọrin ọ̀nà bíi òkè súnà tẹ́tí gbaṣọ lágbẹ̀rú lọ́jọ́ sí ọ̀nà ibẹ̀ ló gbógun gbà tó ti lé ìlọrin tó fẹ́ kó ìlọrin kí wọ́n tó sùn bàbá àfàrò ó dẹ̀ pàwọn nìkan là ń dógun jà òun sì pẹ́ lẹ́yìn so sì máa tó jẹ́ kó wọ́n pẹ́ ó gbá lòun àti lákànlẹ́jọ́ ń ta kàngbọ̀n èmi ní ìjọ lórí bàdẹ̀ wọ́kọ́ ló jò lórí ìlójọ́ pẹ́ ìgbà tó rẹ́yìn lákànlẹ̀ tán ìlọ́wọ́ ẹsẹ̀ wàá múra láti lọ darapọ̀ máwọn lójú ogun gbogbo pàdé tẹ́ wá ṣe yípa àwọn ò ní bá lọrin jà àwọn ó sì wọ́n dẹnu kú ni òun ọ̀mọ̀ nígbà wá rí bẹ́ẹ̀ ló fi wá ránṣẹ́ sí kùrùmí ní àbá lọrin jà àwọn bàbá wa là ń bá jà ìní olúyọ̀lé fi wá ń padà làwọn ìlọrin fi wá àwọn tó ti lé tẹ́lẹ̀ làwọn náà tó fi wá ń lé padà ibẹ̀ ni ìyàwó rẹ̀ tó ń bẹ́nu oyún torí wọ́n máa ń lo ojú ogun tọmọtọmọ ní tayataya ni ló fi wá bọ́ sọ́wọ́ olóyè ọ̀làtẹ́jú oró rẹ̀ ní ibo olóyọ̀lé gbà nígbà wọ́n mú olóyè ọ̀làtẹ́jú dé tó fi ní wọ́n pa á tó ṣùgbọ́n ṣùgbọ́n kà sí lórí ọrùn táwọn èèyàn mọ̀ jù ní wípé abẹ́ àti bàbá ọlátẹ́jú ni wọ́n ti gé orí aláàfin olúewu níbo wá ni ìlọrin ti wá fi àtìbàjẹ́ lọ́yọ̀ọ́ ìpínyà tó dàrú mọ́ lójú ìní ìgbà tí aláàfin olúewu lọ ọ̀yọ́ tó lòun ò ní lọ tó lọ tẹ́ fi wé láwà fún kò sí rọ́ńbẹ̀ sọmọ pé ó ti wá ọwọ́ akíyẹ́míà tọ́n lùlé lọ́rin gbà náà. tọ́n gba gbẹ̀dú lẹ́yìn lọ́wọ́ rẹ̀ gbẹ̀dú làwọn yí padà tẹ́ sọ ní bẹ̀m̀bẹ́ tí wọ́n ń lù nílọrin. àjíyìn yún bí tẹ́ bá ti wá lè mí ọ̀sọ́ ọ lọ àwọn fẹ́ kí àlùkùránì wá bá wa nígbà ó débẹ̀ wọ́n bá ní kó gbé láwà ní pé kó di mùsùlùmí àpàpàǹdodo irú ìtẹ́sẹ̀ fún ìyá ọlọ́sùn èèyàn gba ìsìláàmù tán nínú ìsìláàmù wọn èyí dáwó fẹ́yìn tó bá gba ìsìláàmù ẹ̀sìn ìwà àtọ́lọ́ọ̀nù ńlọrọ̀ ẹ̀sìn ìwà àtọ́lọ́ọ̀nù bẹ́ẹ̀ yẹn bá nílò owó wọn a máa ṣèràn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀sìn tó gbà ṣé o ti gba àlìjánà rẹ nu owó tí wọ́n bá dá fún ọ èyí ọlọ́sìn gba àbí ẹ fẹ́ fipá lẹ́nu mọ́ ta ni ọ̀mọ́gbọ́n èyí ọlọ́sìn gba ìsìlámù ń dáwó fún ojú tó lé wọ́n ń wá àlé èmi ọ̀bá yìí jìnnà ẹja àjọpàdé ẹ̀ máa bọ̀ ń gbangba ìtàn yorùbá lápé ètò fọmọ yorùbá ẹjẹ àjọ pàdé gbangba ẹni mọ̀ ń wà bàyáàsì ẹni sọ pé mọ̀ ń wà bàyáàsì ìtí jákèmá ń sọ kọ̀ wà bàyáàsì pẹ̀lú àlọ́ tí ń pa pẹ̀lú rọ́tẹ̀ ń pa tẹ́ ẹ̀ ní sòótọ́ alálàájì bàbá wa Haji Adam Sheikh Adam wọ́n ní Ìlọrin ilẹ̀ yorùbá ni wọ́n ní ládẹrin lọ́tẹ̀ Ìlọrin mo tún wà bàyáàsì ìbàbò my life ìwé náà ni o. ìwé náà ni òun lélẹ́yìí ìwé yìí ni o ojú ewé kẹẹ̀ẹ́dógún rẹ̀ ojú ewé kẹẹ̀ẹ́dógún rẹ̀ my life sa amadu bello tọkọ ní ojú ewé kẹẹ̀ẹ́dógún ìwé náà ni o ní ojú ewé kẹẹ̀ẹ́dógún ìwé yìí ibẹ̀ lọ́mọ̀ ti kọ́ yí pé ìlọrin o domin aláàfin ọ̀yọ́ ni ibẹ̀ ló ti kọ́ pé domin aláàfin ọ̀yọ́ ni sẹ́mi mo kọ́ bẹ́ẹ̀ mo sì tún wà bias èmi ń sọ̀rọ̀ mọ́ mẹ́rin wá ọdún 1962 la kọ̀wé ọdún 1962 ọkọ̀ ọdún mẹ́rin tí wọ́n pa ńlọkọ̀ ìwé tó sì sọ gbàgàdàgbà ń bẹ̀ ní ojú ewé kẹrìndógún mo tún wà bias báwọn àáfàá límì jálàbí ló ṣe wọ̀ lọ ni ó ń jálàbí àfẹ̀dá mo wà bias ń o àfẹ̀jọ́ ọ̀gbà ìsìlámù àrẹ́rí rẹ̀ à ń gbọ́ lẹ́nu jákùmá fún ìgbà àkọ́kọ́ mo tó wà bàyáàsì ń bẹ̀ o ilẹ̀ yorùbá nìlọrin àti gbogbo ìlú ojú tó lé hmm. já lọ gbé máàpù wá ọmọ tó níyà òun ò ní sùn ni máàpù ni ẹ wo gbogbo ìlú tó yí ìlọrin po ìlọrin nu o ìgbẹ́tì nu ọ̀fà nu ògbómọ̀ṣọ́ nu o ìkírun nu ògbómọ̀ṣọ́ nu ẹ lọ sọ́wọ́ òkè kìsínú ọ̀yọ́ ilé nu òjẹ́bà nu gbogbo ẹ̀ nu tó fi lọ dá àwọn àkókò gbogbo wọn báwọn wẹ̀ Ṣàkínú Sẹ̀pẹ̀tẹ̀rí. Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́. ẹ wo ibi tí o wà àkọ́kọ́ wà ṣùgbọ́n wọn ò mọ wọn ò mọ ìtàn yín wọn ò mọ tán yín. Kìṣí. la fi ń sọ fún yín ipe ìtàn làwa ń sọ àwa ń sọ ìtàn tó jójú lówó àpá àlọ́mọ́tàn àpá àlọ́mọ́tàn ìtàn yorùbá sì wà fọmọ yorùbá ẹ ọ rí pé lánàá mò ń ṣètò lọ́wọ́ wọn fúláàgì mi dáhùn ẹ má wulẹ̀ fúláàgì mi tẹ́ ẹ bá ti láyà ẹja àjọ pàdé ni ẹ jáde ẹ wá pàdé mi kẹsì mẹ́rin yín lọ́wọ́ gbà tó ní tó fi mí lọ́kàn balẹ̀ ni o ìwé tí mo ní lọ́wọ́ ni o lórí ìtàn ilẹ̀ yorùbá tí mo fẹ́ sọ o ní tó fi mí lọ́kàn balẹ̀ ni. kìí sì ṣe dandan oní ìkàwé ti ti sọ ti bá àwọn ti fúláàgì wọn wọ́n ti bẹ̀rẹ̀ flagging. hello. hello. ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. hello. ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ok láti èkó ni ààrẹ olùkúta ni. ẹ bá wa dá sétò pápápá. ẹ kalẹ. ẹ kú alẹ́ o. Yeah ẹwà tá a bá wọlé ẹja máa sọ tá a bá ti gbé e, pápá pèrò pọ̀ lójú òpó ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ ti wọlé o ẹ lè pè sórí WhatsApp ẹ ti wọlé ojú tó lé ìpè ń já pé èrò pọ̀ èrò pọ̀ fáá ìpè ń já pé ẹ kú alẹ́ o ẹ kú ètò. ètò ni o orúkọ yín àti ibi tá ti ń pè. láti lọ ni ni. ókè à ń gbọ́ yín lọ ọlọ́run yóò dáa fún yín bàbá. àmín o. ee èmi yóò gún ọlọ́run nípa yín lẹ́sẹ̀. àṣẹ o. ee ẹ dákun fẹ́ rí ẹ bá bá wa sọ̀tàn dáadáa fẹ́ rí gbogbo àwọn jẹ́mọ̀tà ńlọrin wọ́n ti kú tán. ee hmm. wọ́n ti kú tán wọn ò lè sọ̀tàn kankan mọ́ àwọn jẹ́mọ̀tà nísìnyí ìsọkúsọ wọn sọ. o ò sì ní mẹ́rin jáde kú òsílẹ̀ lẹ́rìí kankan jáde irọ́ ní ẹbá ní sẹ́bánsọ̀ tàn án lọ́wọ́ ẹ̀rí bébà kan pé ilé báyìí ni wọ́n gbé lọ́wọ́ bébà kan pé ilé báyìí ni wọ́n gbé lọ́wọ́ òun nídìí kankan wí tẹ́ẹ̀dí gbọ́ bàbá. ẹ ṣe gan ni. ẹ dákun tó Ọlọ́run ẹ máa bá wa sọ ọ tẹ́rí àwọn ìdí àpẹẹrẹ mẹ́nu bàálẹ̀ kan. Hello. mo ń gbọ́ yín àwọn gbogbo àgbáyé ló ń gbọ́ yín. ee àwọn ìdí àpẹẹrẹ mẹ́nu bàálẹ̀ kan ilé tí n sọ̀rọ̀ yìí náà jẹ́ àpẹẹlẹ mi náà. ẹ ọmọ ọkọ lẹ́yìn ẹ ti jáde sọ̀rọ̀ ní ìsìn ọmọ ọkọ lẹ́yìn. Hmm. bẹ́ẹ̀ ni ọjọ́ tí wàá ti pẹ́ bẹ́ẹ̀ hmm. rí sí ìṣẹ̀lẹ̀ ní àwọn ọmọ ìdí àpẹ àsìkò tẹ́lẹ̀ tí gbogbo wọn jáde ní. kí wọ́n mọ̀ kárí bọnú kí wọ́n jáde kí wọ́n jáde síta kí wọ́n mọ̀ kárí bọnú ẹ dákun ọlọ́run ní payé pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ní payé gbogbo ìdájọ́ ń pa àwọn arágán pé rọ́ ni <laughs> ọmọ tó bá jẹ́ ọmọ àlè lọ́rin ní ọmọkùnrin kan lè dé jẹ́ ń pa àwọn. Hmm. ọmọ tó bá jọ máa rí lọrẹ torí àyọkúrẹ àwọn adájọ́ tá à ń sọ̀rọ̀ yìí aláwọn fúlàní lẹ́gbẹ̀ẹ́ dáadáa irú tí wọn ṣẹlẹ̀ yìí ní ṣèbí fẹẹ rí yìí ní ṣèbí wọn wá dùn. Hmm. inú wọn dùn. bẹ́ẹ̀ni àwọn èèyàn ọmọ tí ń lọ wọn ni ẹmí àmọsí irọ́ dẹ̀ nínú wọn ń dùn gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí wọ́n ń ṣe yìí náà ni. wàhálà inú wọn dùn bìtẹ́rì bìtẹ́rì eh. inú wọn dùn àmọ́ pẹ̀lú gbọ́lọ́wọ́lọ́wọ́ jà borí wọn. àṣẹ àṣẹ. ṣe rí ẹ bá sọ fún wọn tẹ bá lọ dá wọn lójú fún ogóde kẹjọ pàdé. n ò lè jáde. wọn ò lè jáde náà ní inú ilé ìwé ìjùmọ̀ sọ́nà wọn ti ń sọ. ẹ bá wọlé ẹni ṣètò inú yàrá wọn ti ń ṣètò inú yàrá wọn ti ń ṣètò hmm? yàrá wọn ti ń inú yàrá wọn ti ń wọn ò lè bóde ẹ wo

ìyá àgbẹjẹjẹ ká ní ìgbìyànjú wọn múra wọn mọ ìgbà tó ti tó kí wọn gbára rẹ lọ́wọ́ fún àná. lẹ́yìn àwọn àwọn tí wọn àjọ kan ìjọni ẹgbà pé kò sí bí táwọn ti bọ̀ sọ̀rọ̀ yọjọ́ ọ̀sán dáa. bẹ́ẹ̀ni mo yẹ kí o ti bọ̀ sọ̀rọ̀ yọjọ́ ọ̀sán dáa. ẹgbẹ́ àlọ́ tó pa ẹgbẹ́ àlọ́ tó pa ní ètò ìdínà yorùbá nígbà tí bàbá tí ajá dá máa ń bọ́ ìgbọ́ làwọn ẹgbẹ́ ní sẹ̀gẹ́ sọ district àmọ́dé ọba sọ̀tọ̀ ìsọ̀tọ̀ gidi wọ́n sọ àmọ́ ló ń pé wọn ò ní sọ gidi. bẹ́ẹ̀ni. ẹja ẹ àwọn òjìnà yorùbá wa ń. ẹ ṣe gan ni ẹ ṣe bọ ẹ ṣe gbàjá fílùmù láàyè ẹlò. ẹlò bàbá aládé àbá. orúkọ yìí àti ibi tẹ́ ẹ ti ń pè. à ń pè láti ìlú Ṣàgámù Ìrẹ́mọ. bàbá mi àkádé ìgbòkọ ẹ bá wa dá sí tò. orúkọ mi ni adé bàbá ẹ wò à ń gbádùn pẹ̀lú ètò yìí àkọ́kọ́ ọkọ tí ọkọ méjì péré lè fẹ́ táyé sọ̀rọ̀ yìí lórí. ìṣẹ́jú méjì péré náà lálẹ́ lórí ètò ẹja ṣe pápápá. lórí àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí pé ṣé yí àwọn bàbá wa tí wọ́n jẹ́ pé bóyá àgbàlagbà tó jẹ́ àwọn bàbá wa bá fẹ́ fẹ́ ṣe program lẹ́ẹ̀kan yẹn wọ́n dínkù àwọn ọba wa nílẹ̀ Yorùbá kò dẹ̀ yẹ ọ̀rọ̀ ọba yẹn ṣé ẹ̀jẹ̀ ti mi sì wọ́n dínkù ọba yẹn gbogbo wọn ọba yẹn pátápátá lọ dínkù kò sí bó ṣe lè rí tó ní abẹ́ bóyá ní ìṣẹ̀ṣe wọ́n gbọ́dọ̀ ìbọ̀wọ̀ ọba tí ọ̀wọ́n ọba ìṣẹ̀ṣe náà fún. bẹ́ẹ̀ni ẹlòmíín ti wà lójú ẹja máa ṣe pápá ká lọ síbi point ẹ ti wà lójú òpó. orúkọ yìí àti ibi tẹ́ ń pè. ẹ káalẹ́ ààrẹ o. ẹ kú alẹ́ o. adéwálé ni láti austria ẹ káalẹ́ o. ẹ wá dá sétò pápá. ẹ kú iṣẹ́ ìlú o. èyí la máa gbé kàn lálẹ́. ẹ ṣeun gan ni o. ẹ jọ ní àwọn bàbá tí wọ́n pè láti ìlọrin yẹn a gbàgbọ́ pé àwọn náà ń gbọ́ wa níbi tí wọ́n wà ń sìn bóyá káwọn kúkú gba challenge thirteen throw sí wọn látọjọ́ yìí because ó dàbí káwọn náà fẹ́ ṣe bí ẹni ìmọ̀ ìtàn díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ tán dáadáa káwọn kúkú ẹ̀kọ́ kúkú volunteer láti wá sọ̀rọ̀ instead because ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú kọ̀ọ̀kan tẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wà yìí kò lè tó àwọn sọ̀rọ̀ ẹ̀kọ́ kúkú take a challenge ẹ̀kan wá pàdé yín ẹ jọ ẹ bá wa pe ìpè yẹn fún wọn pé ibi tán bá wà because àbídí ìpáwọn gan gbọ́ wa pé wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ wọ́n jọ kan take up charge. bẹ́ẹ̀ni ṣe rí wọ́n jáde o wọ́n ò jáde o a mú ọjọ́ a sì mú àkókò tá a sọ ìtàn báyìí ó dàgbò ti tó àkókò tá a wàá sọ ìtàn yẹn tá a sì fi léde sí gbogbo ayé tá a gbà ọ̀lù ìbàdàn láàlò ni o abẹ́òkúta ni o gbọ́mọ̀sán o òṣogbo ni o èkó ni o áwùwá táwọn náà bá lè jáde tán máa mọ̀ pé ó dá wọn lójú tí ò sí èké tí ò sí ààbò sí. ẹ ṣe gan ni ojú tó lé torí a ti wọ wákàtí méjì ó rí i pé ètò tí ń kẹnu tó sì síkà tó fà tó fi ń kẹnu ni wípé nígbà bá fẹ́ fọ́ ọ̀rọ̀ tí àlọ́ tí wọ́n bá gbé wá tá a bá fẹ́ fọ́ sí wẹ́wẹ́ ní ń fà tètò fi ń kẹnu bẹ́ẹ̀. bá a ṣe sọ ojúṣe gbogbo wa ni ẹ̀já dá sí ètò ìtàn Yorùbá lọ́pọ̀lọpọ̀ wa a mọ̀ pé ìtàn dùn sọ ṣùgbọ́n iṣẹ́ tó ń bẹ̀ ń bẹ̀ iṣẹ́ ìwádìí tọ̀sán tòru a lọ fún eh, ìwádìí a ra irinṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ ni a tó ti rà báyìí àdúpẹ́ eh, lọ́dọ̀ ọgbẹ̀yìn tẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún wa mo dúpẹ́ gidi gan ni ọ̀ka ilé ìfowópamọ́ access bank náà zero zero four one eight seven four five seven nine access bank tẹ́ bá sì fẹ́ pè mí ẹ lè pè mí sórí zero eight zero zero eight zero two three six eight seven four three two zero X zero two three six eight seven four three two ti ilé ìfowópamọ́ tá a access bank iná ní zero zero four one eight seven four five seven nine lájà báàsì náà ní ẹ bá ní orí rẹ̀ ojútólé tá a máa dágbére tó títí ọ̀la tààtún pàdé bàbá mi. a pàdé lọ́la. ògùnmọ́lá azan táwọn olókọ́ mi tó ló ń kí mi ká tó fi lè pàdé sí ọ̀la ọ̀hún ó dàbọ̀ tó mo dúpẹ́ ní ọwọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin wa mo dúpẹ́ lọ́wọ́ obìnrin wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀sí àtìlẹyìn fún ètò ìtàn yorùbá títí ìgbà tá a tún pàdé èmi a máa wípé ejò kò ní rọrùn láyé èkó dúró ire o. ààrẹ ń pìtàn ilẹ̀ ìbàdàn olóyè Láàjì Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì abas ìwọ ń pápá ìwọ nùnà àsọ̀tàgbóyè ìwọ lọ́lọ́run fún. orí bá ti kún kárán ń ṣẹ́pà lábẹ́ bọ́dọ̀ òkun ẹ̀ kò mú wẹ́ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o orí bá ti kún ká.